fresh fm. bóyá wá wá mi ò fresh fm tó lápọ́njà bóyá ká gbọ́ fresh fm bóyá tọ́jú òyìnbó bò kájọ máa gbórí àsìkò ìròyìn àsìkò ó gbé síbẹ̀ bóyá kò gbé síbẹ̀ program. bóyá mayi kúrò Fresh FM one oh five dot nine lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún ó Fresh FM. ìròyìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó Fresh ni fresh sport. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún mà lọ́jọ́ yọ. lọ́tún lọ́tún ó Fresh FM. orílẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún ó Fresh FM. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún ó Fresh professionalism nurtured by experience. lọ́tún lọ́tún Fresh FM. ìmọ̀ ìjìnlẹ̀ tá a Fresh oh FM. Fresh 105.9 FM. Not to, not to Fresh FM. Fresh 105.9 FM. ẹkún ojúbọ ajábalẹ̀ tún ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹkún ojúbọ ajábalẹ̀ tún ti dòde o lórí Fresh FM. ṣe ta mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní się kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí í kanrí lókù tá a máa ń gbóhùn ẹ̀yọ́ rírì. ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti lóore ọ̀fẹ́ láti gbọ́ ìkànnì yìí ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge nílẹ̀ ìbàdàn náà láwà níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ dábí ẹ̀dùn tá a ti ń ṣe bẹ́ẹ̀ tá à ń rọ̀ bí òwe. àwa náà kọ́ ọlọ́run ọba mi òkè àláwòrà náà ni àsìkò ọyẹ́ ọyẹ́ ojoojúmọ́ náà ní peléke sí orí aráalé rẹ̀ náà bóròró àkàrà ni o <laughs> bí òróró ti mẹ́ẹ́mẹ́ẹ́ ni o ò ṣàgbọ̀nrẹ́ ètè oríṣiríṣi àwọn nǹkan panu pa ètè náà là á máa bá pàdé lásìkò tá a wà yìí pàápàá jùlọ <laughs> inú ọkọ̀ èrò ẹ̀rẹ́ lomi epo àti bóyá dísù níbi nǹkan ni wọ́n gbọ́n rẹ́ra ṣá máa dán ni kò lòlò torí kí ọyẹ́ má bàa múni lára ni wọ́n ní àsìkò ọyẹ́ ó yẹ ká lè mọ̀ ọ́ lára àsìkò tí òtútù náà ó yẹ ká lè mọ̀ ọ́ lára bẹ́ẹ̀ bá wá ṣe funfun lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó yìí ṣe pé bóyá ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ àsìkò yìí iná ló farahàn lára yín èyí tó túmọ̀ sí pé ara yín wà nípò tó dáa bó ṣe jẹ́nu kò burú kò bàjẹ́ ẹ̀yin ìyálọ́mọ náà tí àwọn ọmọ wa ò tí ì parí ìdánwò tiwọn tí wọ́n ṣe ń lọ sí sùkúù ẹ dákun dábọ̀ bí wọ́n bá ṣe ń lọ ẹ jẹ́ kí kinní yìí wà lókàn àyà yín kódà kó jẹ́lé náà wọ́n wà bí wọ́n bá ti jẹ nǹkan gbóná tán láàárọ̀ kùtù wàyí tàbí tí ìgbóná ni wọ́n fi yọ́gẹ̀ láyé ìgbà tiwa àádákàjẹ ni àwọn ìyá wa bá ti dákàjẹ́ fún wa tán tá a ti múra tá a ṣe nǹkan kan wọ́n á sì tún wọ aṣọ òtútù fún wa lé orí aṣọ sùkú wa torí pé bí ọyẹ àsìkò yìí bí ẹ fẹ́ lé ọmọ ní ọkàn àyà ó ṣeé ṣe kó dá nǹkan míì lẹ̀ ọlọ́run tó fún wa bí yóò fún wa wò láṣẹ Èdùmàrè á sì jèrè wọn á ní ṣe lásán o ọdún kérésìmesì yìí ọdún yìí ò yẹ ọdún re ọdún ayọ̀ ọdún ìdùnnú náà ni yóò jẹ́ fún gbogbo kó wa wá bàbá kérésìmesì ìkànnì Fresh FM náà blast àti tiwantiwa ó sì wà níkàlẹ̀ ẹ̀yin òbí náà ẹ máa mọ́ ọmọ àwọn ọmọ yín ẹ máa mú wọn bọ̀ àwọn kan tiẹ̀ ti ń dé kó tiẹ̀ tó di pé wàá gan dé làwọn ẹlòmíì gan náà tó ti ń dé ojoojúmọ́ náà ládàá ń gbàlejò àwọn èèkàn àkùbò tó ń darapọ̀ pẹ̀lú àwọn ọmọ ìwé náà láti bá wọn ṣayọ àjọ̀dún ti kérésìmesì ojú gbogbo àni ọmọ àrọ́dún tó Samuel gbèsàbí ló lówó kẹ́ ẹ bímọ kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè ó ti yá àwọn àkòrí ìròyìn láàkọ́sọ̀kalẹ̀ fún yín kó tó di pé a sínú ọ̀gbagadé ìròyìn náà nísànsàn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ti ké sí ìjọba àpapọ̀ lè yí pé ẹ má gba àmọ̀ràn kámọ̀ràn lọ́wọ́ àwọn èèyàn kan láti ilẹ̀ òkèèrè lórí ọ̀rọ̀ epo orílẹ̀‐èdè yìí bíi bẹ́ẹ̀ kọ́ bí ikán bá dúró ilẹ̀ ọ̀la o gbàlùkọ̀ tí ó wàá sọ́lé olódùmarè ńlá àti ìmọ̀ kí ó fa sábàbí ọ̀rọ̀ ilé ìfowópamọ́ àgbáyé ìlú di mímọ̀ yìí pé ìjọba ilẹ̀ nàìjíríà ẹ máa tajálẹ̀ epo kan ní ẹgbẹ̀rin náírà ó dín àádọ́ta seven hundred and fifty naira pàjálá bí wọ́n ṣe dá àbákàbá báyìí wá sí iwájú ìjọba àpapọ̀ lẹ́gbẹ́ òṣìṣẹ́ ti ń ṣe kìlọ̀kìlọ̀ yìí pé ẹ má ru o ń lo oògùn ẹrù bí gúnugún báyìí dánrò rẹ̀ wò á pa lórí ìran àkàlàmàgbò tó bá dán wò yóò yọ gẹ̀gẹ̀ lọ́rùn tẹ́tẹ́tẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ ti wá bẹ̀rẹ̀ sí gbé àwọn ìgbésẹ̀ kan ìgbésẹ̀ kan lábẹ́nu pé tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n bá lọ tẹ̀lé ìdágàlàjù ẹsẹ̀ tí ń pè ní lẹ́gọ́fà ti ilé ìfowópamọ́ àgbáyé ó ṣeé ṣe kí nǹkan ó yan gíná o lẹ́bàá ẹ̀ nísàlẹ̀ wọ́n ní Tinubu ètò òṣèjọba rẹ̀ ọkàn wọn ò tí ì balẹ̀ rárá bí tí ò kó mọ́ o lẹ́yìn àyọwó òrànwọ́ kúrò lórí owó epo yìí wọ́n ní àwọn alágbàtà epo wọ́n ti ń wo sàkún yí pé jálá kan ẹgbẹ̀rún kan náírà wọ́n ní èsì o Nàìjíríà Niger area àtàǹbàkúbàkú àlà ọlọ́run là wà ń bẹ̀ nínú jọ̀gọ̀dì èyí tá a tẹsẹ̀ bọ̀ ìgànyìnrún ńlọ́jọ́ gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti the punch ńlọ̀rọ̀ wà. bá a bá sọdá kàṣà lọ sí ojú ewé kínní ìwé ìròyìn ti Vanguard ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá tinúbú ti sọ̀rọ̀ ó ní báwọn ọmọ orílẹ̀-èdè yìí bá ní ìfọkànsìn àti ìkọ́kànsí ire orílẹ̀-èdè wa nàìjíríà ó tètè gòkè àgbà láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjò gbogbo ohun tá à ń rò lérògbà re ni ó tètè wá sí ìmúṣẹ fún wa àmọ́ kọ́ tún gbé kó sì ń yẹ̀ ẹ́ lẹ̀ ń ló ń fa sábàbí bí orílẹ̀-èdè wa nàìjíríà bó ṣe ń fìsí wá fìsẹ́yìn bí omi inú ẹ̀kù ojú ewé kínní ìwé ìròyìn ti Vanguard ń ìròyìn wà lẹ́bàá ẹ̀ gàdàgbà gàdàgbà ni wọ́n kọ àkòrí ìròyìn kan rèé tó wá láti ìpínlẹ̀ Rivers wọ́n ní rògbòdìyàn rúkèrúdò tó ń lọ ní ìpínlẹ̀ Rivers láàrin ẹgbẹ́ òṣèlú láti agbọ́nrin ti ilé aṣòfin ibẹ̀ àti ìjọba ìpínlẹ̀ Rivers wọ́n ní igun kínní àti igun kejì ńṣe ni wọ́n sì ń gapá ni wọ́n ń ga ú síra wọn pé bó o bá lọ ọgbọ́n èmi náà sọ fún ẹ pé agbọ́n ń bẹ torótoró igun kejì náà sì ń sọ ọ́ di mímọ̀ pé bí wọn náà bá wà rò pé mo gọ̀ n ó sọ fún ẹ yí pé agọ̀ tòun tóun gọ̀ kì í ṣe bíi kẹ́ ẹ wá gbérù òun látẹ̀yìn. ìpínlẹ̀ Rivers ọlọ́run má jẹ́ kí àlàáfíà ó jọba o ọ̀sẹ̀ tá a wà ń bẹ̀ yìí náà ni wọ́n dalé aṣòfin wọn wó látàrí rògbòdìyàn èyí tó ń ṣẹlẹ̀ láàrin wọn bẹ́ẹ̀ ẹjá tó tọ̀ ṣàṣà ká lọ sí ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde lónìí wọ́n ní lára àwọn alábòójútó fún iléeṣẹ́ ọba kọmíṣánná kọmíṣánná ní ìpínlẹ̀ Rivers wọ́n ti ń kọ ìwé wọ́n sì ń fipò wọn sílẹ̀ Fubara ló buwọ́lu ìwé àbá ètò òṣùná ó ní ẹgbẹ̀rin bílíọ̀nù náírà eight hundred billion naira ní ìwé àbá ètò òṣùná tọdún tó ń bọ̀ tó buwọ́lu ní ìpínlẹ̀ náà wọ́n sì sọ ọdún mọ́ pé ọ̀rọ̀ lórí àwọn bí nǹkan ṣe ń lọ níjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ Rivers ó dàbí ẹni pé bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ ló ṣe ń lọ níjọba àbílẹ̀ wọn náà èdè ò tí ì ṣetán láti gbẹ́lẹ̀yọ̀ aráalé ò tí ì ṣetán láti gbóhùn ará oko ní ìpínlẹ̀ Rivers ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ni lẹ́yìn ìgbà tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ àwọn lọ́gàálọ́gàá kan nílé pápákọ̀ òfurufú orílẹ̀-èdè wa Nàìjíríà ìjọba ti tún sọ ọ́ di mímọ̀ pé àwọn alájọ gbogbo tí ó tún wà nídìí ọ̀rọ̀ yìí àwọn olùdarí wọn ìjọba àpapọ̀ ti tún sọ ọ́ di mímọ̀ pé gbàwé jókòó mọ́ gbalé rẹ lọ gbàwé jókòó gbalé rẹ kó o máa lọ ọ̀rọ̀ ọ̀hún máa ń légbá kan jọ̀rin lọ lágbọ́nrin ti pápákọ̀ òfurufú orílẹ̀‐èdè wa nàìjíríà ti hàn ní múṣemúṣe wọn ò dá múṣemúṣe tó o torí ẹ̀ ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí gbaṣẹ́ lọ́wọ́ wọn. ojú ewé kínní sí ìkejì ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde ni wọ́n ní ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà òní ni ni wọ́n sọ báàbù ọ̀rọ̀ ńgbọ̀ngàn là ń lọ ní tààràtà lórí ọ̀rọ̀ nnamdi kanu tó ti wà láàmọ́ ẹ̀túlẹ̀ ẹ̀túlẹ̀ ẹ̀túlẹ̀ ẹ̀túlẹ̀ wọ́n ní kí wọ́n jẹ́ wọ́n ní ó korò ó sì wà lẹ́nu wọn bẹ́ẹ̀ bá lè jẹ́ tú wọ́n sì láwọn ò tún lè gbé mi wọ́n ní kí làá fọ̀rọ̀ kanu yìí ṣe ọ̀rọ̀ kanu ó sì wà lákàtà ilé òní sì ni wọ́n sọ bí tí ọ̀rọ̀ bá ń rè nísàn gan lórí ọ̀rọ̀ ti Nnamdi Kanu tá a bá jáde látibẹ̀ ẹjẹ́ àfẹsẹ̀ kan dé ìpínlẹ̀ Ondo lórí ọ̀rọ̀ ayédatiwa sí àwọn ènìyàn ìpínlẹ̀ Ondo ayédatiwa ti sọ̀rọ̀ ó ní ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ Ondo kéètì o ẹjẹ́ àpawọ́pọ̀ ni o kájọ gbé ìpínlẹ̀ Ondo lárugẹ ẹ má jà ṣe ní ẹlẹ́yàmẹ̀yà ẹ má jà wò ó pé bóyá ọ̀gá ò sí nílé ọ̀gá wà nílé ọ̀gá ò sí gbogbo ètò tó yẹ ká tò láti mú kí ìdàgbàsókè tó lóore bá ìpínlẹ̀ Ondo n ò ní fi kankan jẹ yín níyà àtèmi àtàwọn ọmọ ìgbìmọ̀ ìṣàkóso tá a mọ̀ délédè yín gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune iná ńlọrọ̀ ń wà lójú ewé kínní ìwé ìròyìn ti The Punch wọ́n ní bá a ṣe ń pàkan nìkan rú ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó dégbìnrin ọ̀tẹ̀ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Èkó wọ́n ti tún padà síbẹ̀ lákọ̀tún o wọ́n láwọn ajínigbé ní ìpínlẹ̀ èkó wọ́n tún jí àwọn èèyàn méjì kan gbé ni wọ́n béèrè fún ẹgbẹ̀lẹ́mùkú owó tó lọ bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà five hundred million naira ni wọ́n ń béèrè fún ipa wọn ò tún gbà ọlọ́run màlàwà ń bẹ̀ o ilé la wà tí wọ́n máa ń sọ ọ́ di mímọ̀ pé àìgbélé ẹni fọrùn rọ́ láyé òde òní òwe àti àṣàmọ̀ wọ̀nyí ó mà ti ń pàwọ̀dà bí èdè wọ́n ń wọ yàrá lọ mú àṣàláìlù oníṣẹ́ ẹkú jẹ́ fún ẹlòmíì ààbò tòun ti ṣe elédùnmarè nìkan ni kó máa dájú lórí gbogbo kó wà wà. láti èkó bówó ṣe ń wọlé agbọ́nrin ti àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè yun customs wọ́n ní owó tí wọ́n ń pa wọlé láti pé bóyá wọ́n ń kó ẹrù wo orílẹ̀-èdè wa nàìjíríà tí customs ń pa wọlé sí àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ èkó lásán ó ń lọ bí ìdá àádọ́rin nínú owó tí wọ́n ń rí pa lẹ́kọ̀ọ́ ẹni tí í ṣe olùdarí àgbà fún àwọn ẹ̀ṣọ́ tó ń rí sí ẹnu àlábòde orílẹ̀-èdè wa nàìjíríà sí ẹnu àlábòde ibòmíì ń lọ ṣàlàyé ọ̀rọ̀ pé èyí làwọn àṣeyọrí tá a ṣe ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ti ìjọba ìpínlẹ̀ èkó tá a bá sọdá kẹsẹ̀ lọ sí ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune àkọlé ìròyìn kan tó wà ń bẹ̀ gàdàgbà gàdàgbà ni wọ́n gbé kalẹ̀ pé tọ̀ wọ́n ní ọ̀rọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ti ń dadùn ó ti ń doyin wọ́n ní bí mákindé bí wọ́n ṣe ń gbé ọ̀pá àṣẹ fún ọba tuntun asẹ́yìn ti ìlú ìsẹ́yìn ọba sefiu ọláwálé oyèbọ́lá wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ń sọ dúnmọ̀ pé iṣẹ́ ìdàgbàsókè ìlú yìí àjọ pawọ́pọ̀ tájọ ṣe é ni o ṣùgbọ́n o a fún ẹnikẹ́ni láṣẹ gẹ́gẹ́ bí olórí ìlú láti máa lọ wákùsà lọ́nà àìtọ́ o bí wọ́n ṣe ń gbé ọ̀pá àṣẹ kalẹ̀ fún kábíyèsí asẹ́yìn ti ìlú ìsẹ́yìn bẹ́ẹ̀ gẹ́lẹ́ iná ní ti ìgbìmọ̀ ti sọ̀hún náà wọ́n ti bẹ̀rẹ̀ ààtò ní kùkù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kùkù tí wọ́n gbé ọ̀pá àṣẹ tiẹ̀ náà kalẹ̀ bọ́ba di ọ̀la wọ́n ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ti sọ̀hún ti Ògbómọ̀ṣọ́ ètò ìrónilágbára ẹlẹ́gbẹ̀lẹ́mùkú mílíọ̀nù náírà tó ń lọ bí àádọ́jọ one hundred and fifty million naira empowerment ìní wọ́n fi bẹ̀rẹ̀ lágbọ́nrin tibẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune in ìlógbè ìyún náà ẹ jẹ́ á tún lọ sí ẹ̀bá rẹ̀ lójú ewé kẹrin ìwé ìròyìn ti Nigerian Tribune yìí ni wọ́n ti ní ìpèníjà kan gbòógì tó ń dojúkọ àwọn fásitì fásitì nílẹ̀ wa Nàìjíríà kò ṣeé kò yẹ lẹ́yìn ọ̀dá owó awo olókun iná ló ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn fásitì wa lógbólógbó lògbòlògbò tí ò jẹ́ ká mọ inú odò tá a dọ̀rùn lásì ẹ̀ wá jẹ́ gbìyànjú kíjọba àpapọ̀ kí wọ́n gbọ́ tiwa náà kí wọ́n bá kó owó sí bó bá ti wọlé sáwọn gbọ́nrin ti fásitì ẹ rí i pé nǹkan túnbọ̀ gbìnà yá ní dáadáa sí i láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì wa ti ń bẹ nílẹ̀ nàìjíríà ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune sí ojú ewé kẹrin rẹ̀ ibẹ̀ gangan iná ló wà ẹjá mú àtúntò bá ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà sanwó-olu ń ló sọ̀rọ̀ ọ̀lànípẹ̀kún kí lẹ́yìn kódà alògbà náà sọ di mímọ́ pé tá a bá ní tanra wa jẹ́ agbọ́nrin ẹ̀ka ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí Supreme Court ó yẹ ká tètè wá wọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ náà torí pé ibi tí nǹkan lọ ń bẹ̀ kò bójúmu tó kí ló sì fa sábàbí ọ̀rọ̀ yìí bá a bá dojú ọ̀gbagadè ròyìn lẹ́yìn láǹfààní láti gbọ́. lẹ́ẹ̀kìtì ìyókùn o gbogbo ọmọ èkìtì òṣùpá mà ṣe bẹ́ẹ̀ ó mà tún gbomi lójú reterete ní ìpínlẹ̀ èkìtì àwọn adigunjalè wọ ìpínlẹ̀ èkìtì wọ́n ṣòro bí ọgán wọ́n ní kódà iṣẹ́kíṣẹ́ iṣẹ́ láàbù èyí tí wọ́n ṣe ń bẹ̀ ó burú jáì tó sì gbóná je je je ẹ̀mí àwọn èèyàn sùn tí wọ́n sì fi ọ̀pọ̀ ẹ̀jẹ̀ èèyàn tí wọ́n fi ṣòfò dànù níbẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá wa ṣàlàyé pé tọ̀ ọkọ̀ mẹ́ta ńlá wọn ti rí gbà lára àwọn ọkọ̀ tí àwọn adigunjalè ọ̀hún tí wọ́n kó lọ àtàwọn ọṣẹ́ láabi míì àwa tí ìparí iṣẹ́ o iṣẹ́ sì ń tẹ̀ síwájú lọ́wọ́lẹ̀ lọ́wọ́lẹ̀ láti lè fọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí adigunjalè èyí tó wá ṣọṣẹ́kọ́ṣẹ́ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ èkìtì ojú ewé kínní ìwé ìròyìn ti Vanguard ìní àkọlé ìròyìn tìyún náà ìní ló fi kalẹ̀ sí ẹ̀wá já lọ tààràtà ká lọ sójú ọjà nígbà tá a bá polówó ọjà tá a padà dé àgàdà tẹ́ rí yóò ṣe bẹ́ẹ̀ yóò dàrú ìkan ṣe bẹ́ẹ̀ yóò faṣọ ọ̀sán ìmú ajá àbálẹ̀ ìròyìn ní láti ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge ìbàdàn. ajá àbálẹ̀ ajá àbálẹ̀ Oyo is indeed a pacesetter state, leading others with many firsts. And to consolidate the number one position, the government of engineer Sheyi Makide has been performing wonders with countless developmental projects across the state. Among the giant strides of Governor Makide's administration is the process of the unprecedented upgrade of the age-long Agodi Garden to a botanical garden of international standard. Contrary to the viral erroneous belief of demolishing the garden for mere selfish pecuniary gains, and to put icing on the cake, the government has a plan to open up the surrounding thick forest that has been turned into the den of criminal activities with a serene neighborhood GRA without completely clearing the woods to preserve its natural state and enhancing the security of the area. The government of Sheyi is not altering the plan and purpose of Agodi Garden but upgrading it to a world class standard. Be duly informed and stop promoting unfounded rumors. This message is brought to you by Ministry of Lands, Housing and Urban Development, of your State. prọfẹ̀tà adéyẹmọ presidential wonderland nísògùnrò ọlọ́run ara ó wà ń bẹ̀ o. ta ló wà ìṣẹ́gun lórí ogun ayé ìṣẹ́gun lórí ogun èṣù ìṣẹ́gun lórí ogun takọ́lọ́jì tọkọ̀tì ọ̀lọ́ ǹdẹ fúyà lọ́jọ́ friday ọ̀sẹ̀ yìí fifteen december twenty twenty three nínú pàdé ńlá alágbára mìlútìtì night of wonder tá a tọwọ́ bàbá apostle wonder gbé kalẹ̀ professor samson ọlásùnfún adéyẹmọ ti christ redemption church wonderland pẹ̀lú àkòrí olúwa fún mi ní ìṣẹ́gun lórí ogun àdájà ó dógunjà dógunjà ó di ndí ọdún kúdí ẹ̀kọ́ parí ayé náà nípasẹ̀ ogun wọ́n ń sá oníkòbókò wàhálà wá bọ́ àgádágodo ogun kò lọ́wọ́ rẹ̀ ìpàdé àkọ́kọ́ agogo mẹ́jọ òwúrọ̀ kátó wá kẹlu agbami night of wonder bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè ni wọ́n bá àtọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí olùgbàlejò àgbà ní pọfẹsọ sọlá sọgbọ adéyẹmọ bẹẹ bá ń bọ̀ ní friday ọ̀sẹ̀ yìí sí christ redemption church wonderland ẹ wọ ọkọ̀ akínyẹlé láti ọ̀dọ́ ẹ sọ̀kalẹ̀ ní isaac ajínrẹ́bí jíáre ẹ ó ti rí pátákó ajúwe ńbẹ ẹ sì má gbàgbé òru mẹ́ta tó parí ọdún ọlọ́rọ̀ọ́dún twenty nine thirty thirty one olúwa o ìrètí pé fún jábẹ́sì orí ọ ńlá kórì rẹ tẹlifon zero seven zero three seven four three three eight nine eight olúwa o fún mi ní ìṣẹ́gun lórí ogun àdájà jà. <laughs> pọ̀pọ̀ sísí kérésìmesì àti ọdún tuntun ti bẹ̀rẹ̀ ní design bricks homes and property ó yá design bricks ní kò ń yọ fanda bọ́ sínú ọkọ̀ àlùyọ tí yóò tún gbé ọ ní rẹ̀rẹ̀ mú wọnú ọdún tuntun twenty twenty four. three hundred thousand naira péré ni wọ́n fi bùn ọ lẹ́bùn ọdún kí wọ́n náà sì donílẹ̀ ní London Villa Estate tó wà lápẹ̀tẹ̀ ológun ẹrú road Royal Garden Estate phase two Ajibode extension àti Royal Arena Estate along Kọ́ládàísí University Akíẹ̀lẹ̀ Ìbàdàn. àwọn ohun amáyédẹrùn ti wà nílẹ̀ ní sẹpẹ́ ẹlẹ́ electricity àti solar street light tó ń tàn yìnyín ọ̀nà lọ́dà tó ń yọ̀ kùlùlù boreholes fence àti security tó dájú. bẹ́ẹ̀ bá ṣe sanwó ilẹ̀ yín lẹ́ẹ̀ máa gbàwọ̀ ẹ̀bùn ọdún bíi ìrẹsì adìyẹ òróró tó fi mọ́ fridge television dstv microwaves fan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà lánílẹ̀ láwọn ẹ́sítẹ̀tì wà lẹ́kọ̀ọ́ ìjẹ̀bú abẹ́òkúta àti ṣàgámù. kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tó wà ní ìwó road àti bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. end of the year breakthrough promo pẹ̀lú design breaks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o top success tún ti gbéde padà lóṣù december ẹ wá jàǹfààní èrè ìfà tó lọ fún ànínú oṣù ember sáà kàṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ bá ti ń rà nílé iṣẹ́ top success àwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ kan àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù laptop pẹ̀lú àwọn èlò létí ń lò náà ẹ̀dínwó pátápátá gbà ní gbogbo ọjà yìí ní gbogbo ẹ̀ka ilé iṣẹ́ top success bẹ́ẹ̀ lẹ́sìn máa tẹ́wọ́ gbà ember kó o sì ampa tẹ̀ tí wá lọ fà. babambari ẹni tẹ̀dínwó ìdá ọgbọ̀n. ẹ máa jẹ lórí àwọn àṣàyàn fóònù àtàwọn èlò létí lónà. ẹ máa bọ̀ nílé iṣẹ́ top success wà lẹ́gbẹ̀ẹ́ mr biggs ìwó ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lórí ring road challenge ìbàdàn tó fi margesson cocoa house dùgbẹ̀ ìbàdàn pẹ̀lú ilé gàgàrà top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ wema lábẹ́ bíríìjì mọ́kọ́lá ńbàdàn seven four eight eight eight eight eight eight top success orúkọ tá a fi gègé wú àkúrẹ́ àkó. Zoxyn anti-malaria drops yẹn Zoxyn e dey finish malaria. guys i not dey go my wife not too well sharp shooter Don't score goal again Abby. oh boy no be that one she do test then say na malaria o oh. true malaria see the disturb una e be like say i never yarn you about my shortest party. which best friend you get We we not, sabi name na zoxin i need to know more about this your best friend ah no wahala zoxin The better anti-malaria medicine We get a better combination of artemeter plus ulumefantrin. Now confirm anti-malaria medicine i never see any friend wey better pass my zoxin ooo oh oh boy you know all these things now you no wan tell us things. no wahala now when i know eh make i run go buy him for my wife o oh. correct guy Now bond chemical industries limited where they make ipona bay for our pikin dem dey make isoxin anti-malaria medicine e day for pharmacy Where dey your area if your body no tranga after three days make you run go see your doctor. aláṣepé jẹ́ fún mi sà. aláṣepé aláṣepé aláṣepé orúkọ ńlá tí ọlọ́run jẹ́ nínú ìpàdé àdúrà ọjọ́ mẹ́ta mẹ́ta ní ọ̀sẹ̀ mẹ́ta fún oṣù mẹ́ta mẹ́ta ló tún wọlé fún ìgbà tí ó kẹ́yìn ní ọdún twenty twenty three aláṣepé nínú ìjọ wa csc city of joy àfin ìyanu off crotona filling station ẹlẹ́rìn road awososo àpáta ìbàdàn monday ọjọ́ kẹrin sí wednesday ọjọ́ kẹfà ní ọ̀sẹ̀ àkọ́kọ́ monday ọjọ́ kọkànlá sí wednesday ọjọ́ kẹtàlá pẹ̀lú ìṣòro alágbára ńlá ní friday ọjọ́ kàndógún ní ọ̀sẹ̀ kejì monday ọjọ́ kejìdínlógún sí wednesday ogúnjọ́ tí ó jẹ́ ọjọ́ àṣekágbá ní ọ̀sẹ̀ kẹta ọjọ́ tuesday ni ọlọ́run alá aláṣepé ń dá àwọn tó wá ọmọ lóhùn ní aago méje àbọ̀ sí mẹ́sàn-án aago mẹ́sàn-án àárọ̀ nípàdé yóò máa bẹ̀rẹ̀ àkórí aláṣepé ti oṣù kejìlá yìí ni ìwàláàyè ọwọ́ agbára lọ́rùn the living mighty hand of God nínú èyí tí olúwa yóò ti máa lo bàbá wòlíì Amos akíndélé olúwafẹ́mi pásọ eo ọláwúwo Pastor JO o olúwapẹ̀mí àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn fún ìyanu rẹ̀ akọrin ìjọ lady evangelist adéyẹmọ charlotte saxi nisrael àti bàbá fọn kreo ni yóò máa ṣíwájú wa nínú orin ìyẹn pásọ kọ́lábàdà pásọ john adébọ́tolúwa Pastor ṣẹ́gun alọ́bàjá ní olùgbàlejò nígbà tí prophet aa olúwafẹ́mi ọmọ bàbá aláṣepé jẹ́ olùgbàlejò àgbà nínú ìpàdé aláṣepé december yìí ìw wà láàyè ọwọ́ agbára ọlọ́run yóò di mímọ̀ láyé rẹ ó yá níbẹ̀. wọ́n ní In this year 2023, you've struggled and labored, yet your expectations and goals are not yet accomplished. Ó ti nàgà títí síbẹ̀ ọwọ́ rẹ̀ ò tí tẹ ohun tó ń fẹ́. Má sọ̀rọ̀ ìtinú nítorí kí ọdún yìí tó dópin, ìlérí Ọlọ́run fún ayé rẹ̀ yóò wá sí ìmúṣẹ. If only you can attend the five-day end of the year crusade holding at Methodist Church Okeado, Ibadan with the theme Ọlọ́run alágbára the powerful God. There will be salvation, healing, deliverance, testimonies, prayers for breakthroughs and word ministrations by God's anointed servants. Evangelist Olusegun Adegboyega, Rev. Reverend Olugbemi Fakanlu, the host, Very Reverend Yemi Oladele, and the chief host, the Right Reverend Simeon Olu Onoleke, Bishop, Diocese of Agodi, Olórin Yemi Evangelist Titi Titilope Adiogo, ati Oke Ado Methodist Church Choir. End of the year crusade yóò máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ láti Monday December eleven títí di Friday December fifteen twenty twenty three ní Methodist Church Nigeria, Adeola Olùtọ́lá Road, Òkè Àdó, Ìbàdàn. Yíyẹ ni ọ̀gbàgùtàn náà, hallelujah. bá àbárẹ́ ni bala ọ̀la kìíya kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property The living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bóníyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ ẹ̀yìn pẹ̀lú owó péréte àǹfààní sọdíẹ̀díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákì kò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn We wish you a Merry Christmas. CAC Ìbàdàn Land Central Choir lábẹ́ Christ Apostolic Church Supreme Council Nigerian Overseas Súgbẹ́dẹ́ o. Christmas Carol Seven Lessons. Ẹ ti ń gbọ́ kàrú ọjọ́ ti pẹ́. Tọ́dún yìí ó lékè nkà yóò bùyàrì. Nígbà tí àwọn akọrin CAC Ìbàdàn Land Central Choir tí wọ́n bá ń forin dídùn fọwọ́ ọlọ́run wálẹ̀ nínú orin Ogúnṣẹ́ Ìdẹ́njà Tuesday ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún yìí ló máa wáyé o ní CAC Oníyẹrin Ìbàdàn láago mẹ́rin ìrọ̀lẹ́ Pásítọ̀ Aroe Ògúnwọlé Sam ni bàbá ọjọ́ náà ẹ̀dà IA Amọ́lé pàtàkì royal father of the day is royal highness ọba james ọ̀dẹ́nìran alákíẹ̀lẹ́ ọ̀fàkíẹ̀lẹ́ pastor túndé adébóyè choir coordinator cac ìbàdàn central choir pastor iyì e. aládésáyé general secretary cac worldwide prophet kọ́láwọlé ra general evangelist pastor dr jd onegua general superintendent pastor dr henry ojo president cac worldwide karo ìbàdàn choir tọdún yìí èmi ò ní gbẹ̀yìn mbẹ́ o cac ìbàdàn central choir lónìí mọ́ ọlọ́gbọ̀n ẹ̀ bẹ́ẹ̀ tán أتأتى ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní fún lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB Jupep, A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì UTM UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe o àmọ̀rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́. 从头。 ti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi in Russia. ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 08098425876 Royal Guard disinfectant kill germs in total. wọn láyé tẹ̀sìn ò jẹ́ bí ròdì ò bá kánjú yóò jẹ kúkú ayé kẹ̀sìn ò jayé kí ròdì ẹ̀sìn ò jẹ tiẹ̀ kò léèwọ̀. pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágbo ara tí mẹ́mí tọ́jọ́ ayé ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n pe búrẹ́dì ní nǹkan panu iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ kalẹ̀ nígboro ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀ mọ́ búrẹ́dì tiwọn AK ọmọláyọ̀ bakery ló ń jẹ́ ẹ kú àmójúbà oríire gbogbo ẹ̀yin ará challenge fẹ́lẹ̀lẹ̀ sanyo soka academy olúwají olómi muslim ilé tuntun ayégún olóòní àti gbogbo agbègbè àmọ́nà tó kù ní AK ọmọláyọ̀ bakery onírú onírúurú èròjà aṣaralóore làwọn fi pèlò búrẹ́dì wọn búrẹ́dì wọn kì í gan kì í kan kì í rún bẹ́ẹ̀ ni kì í gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kì í jóná a sì máa jiná dénú bólú jọ́ mẹ́ta tí kọ́ ní rọ́ bọ́lọ́sìnkì ti ń rọ́ ti kọ́ níwájú ọkọ ẹ̀ àyíká tó lálàáfíà ni wọ́n kalẹ̀ sí nọ́mbà fifteen kò tí ẹ̀gbá bus stop àdójúkọ new petrocam gas station olójúoró road ayégun olómi ìbàdàn telephone zero eight one one two one six four one one one tàbí zero eight one two four five four one eight six two. AK Ọmọláyọ̀ bakery bakery ẹ̀ẹ́dìkọ́tà fún gbogbo ọ̀rẹ́ àwọ̀. ajá balẹ̀. tọ́ ẹ ṣeun ṣeun tẹ́ ń gbọ́ wa wò wá ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge nìbàdàn ibẹ̀ náà lẹ́ṣù wà ẹ̀ ṣíléyà o ẹ wá já tẹ̀ síwájú lórí àwọn àkòrí gbogbo tẹ́ ẹ ti gbọ́ lọ ẹ mọ̀ àwọn àkòrí ìròyìn yẹn ń ṣe ni ó dàbí ìgbà tí èèyàn bá tẹ̀sẹ̀ ṣe ewúro odò ẹlẹ́gùsí tí èèyàn bá fi ẹ̀gúsí di ewúro odò dáadáa tó wá wá bí ẹran ọ̀gbẹ́ ọ̀yà tó ti gbẹ tó kojù sínú ẹ̀ tó fa ẹ ti mọ̀ yé pé oró ẹran ọ̀gbẹ́ nínú ọbẹ̀ ó yàtọ̀ sí ẹran mọ̀ọ́nàmọ́ àtàwọn nǹkan míì bámbáwọn ẹ̀ẹ́ adùn tiẹ̀ yàtọ̀ kẹ́ ẹ wá ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti wá ẹ̀bà tí wọ́n tẹ̀ tó fẹ́lẹ́ dáadáa tàbí iyán ẹ fi lò ó ẹ bá nílò gàrí ẹ lè kọjá lọ sọ́nà màyá lọ́nà bàràpá òkú ló nǹkan kan lérúwà bá a bá ti wá jẹun tán tá a yó brẹ́kẹ́tẹ́ fàájì náà ló ọdún ayọ̀ iná làájọ ṣe. ẹ já bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ ti wàhálà tó kan tónílé tó kan tàlejò ọlọ́run nìkan ni kó yọ jọ̀gọ̀dì rẹ̀ kúrò lọ́rùn kálukú wa epo ni o ẹ mọ̀ pé nǹkan tó bá ti kan ètò ọrọ̀ ajé ó ti kan gbogbo kó wa náà nù. ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà Nigeria Labour Congress NLC ọjọ́bọ̀ thursday àná ni wọ́n ké sí ìjọba àpapọ̀ yìí pé ẹ wá o ẹ lọ gbọ́ níbi tí ọ̀rọ̀ bá gbé ń dùn yín ẹ má gba àmọ̀ràn kí àmọ̀ràn àmọ̀ràn tó lè kó bá ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ẹ má gbà á o nítorí àbákàbá ti ilé ìfowópamọ́ àgbáyé world bank èyí tó bá ìjọba orílẹ̀-èdè nàìjíríà dá àbá tí ò lè ṣẹ àbá tí ò sì gbọdọ̀ wá sí ìmúṣẹ ni wọ́n ní ṣe ni wọ́n ké sí ìjọba orílẹ̀-èdè nàìjíríà yìí pé jálá epo kan ẹ máa tà ní ẹgbẹ̀rin náírà ó dín àádọ́ta seven hundred and fifty naira pàjálá ńlá àwọn bá ní àgbábìyáká táàrọ̀ bú olélẹ́yìí ńbo lẹ ti fẹ́ kí ọmọ orílẹ̀-èdè nàìjíríà rówó ẹ̀ nígbà torí ń ta gbogbo èèyàn adarí ẹ̀ka ọ̀rọ̀ tó ń lọ fún ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ wa nàìjíríà Benson Upah ń ló sọ̀rọ̀ láòkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ń ló ṣe àlàyé pé ibi tí ọ̀rọ̀ owó epo pẹtiró tó dé dúró lásìkò tá a wà yìí ní bí ẹgbẹ̀ta náírà ó lé belengọ́hún táwọn míì ń ta ní ẹgbẹ̀ta náírà ó dín bí ogún náírà ìyún gan orí sì ń ta àwọn ọmọ orílẹ̀-èdè yìí ká tó wá pé ẹlẹ́ẹ̀ tó fẹ́ fi kún àbá ọ̀tún wá wá láti bire àbá tún wá láti ọ̀dọ̀ ilé ìfowópamọ́ àgbáyé irú eléyìí ó kù púpọ̀ káàtó gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ọ̀rọ̀ yìí àwọn kan ti ń ta epo ní ọ̀tàlérúgba ọ̀tàlélẹ́gbẹ̀ta bẹ́ẹ̀ làwọn kan náà ń tà ní bíi okòó ó six twenty six fifty ń làwọn kan ń ta jálẹ̀ epo kan tẹ́lẹ̀ ní tìbútò òru orílẹ̀-èdè nàìjíríà kẹ́ẹ̀tọ́ tún wá sọ pé kọ́ máa ta ní ẹgbẹ̀rin ó dín àádọ́ta seven hundred and fifty naira eléyìí ò lè mú o bẹ́ẹ̀ bá sì gbàgbé àwọn tí yóò jẹ́ alágbàtà epo pẹntiró lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n sọ ọ̀rọ̀ kan ṣáájú ní tiwọn nígbà wọn máa ṣàlàyé ọ̀rọ̀ wọn ni ṣe bí nǹkan ṣe ń lọ yìí epo pẹtiróòlù jaala kan ẹgbẹ̀rún kan ń làwọn sì ń fi ojú sọ́nà sí o nítorí pé ọ̀rọ̀ wọn yọ owó ìrànwọ́ kúrò lórí owó epo ó jẹ́ àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì bá a bá ṣe ń rira ńlá wa náà ó ṣe máa tà á iye tí epo ń bá dé ìyún landing cost ńgbà táwọn bá gbé yẹ̀wò sí iye táwọn náà máa fọkọ̀ gbé àtowó táwọn ń san wọn ni ìran ìṣòwò náà ní í jèrè báwo làwọn á ṣe máa ṣòwò tí ò ní sèrè ńbẹ bí ò bá sì tún sepo láàrin ìlú ìnira míì tún ni wọn ni ẹgbẹ̀rún kan náírà ń làwọn tiẹ̀ ń fojú sọ́nà sí ń tà wọn ṣùgbọ́n ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè nàìjíríà ń sọ tí wọ́n di mímọ́ pé ẹgbẹ̀rin ó dín àádọ́ta náírà ń làwọn ń dá àbá rẹ̀ fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà láti ṣe àmọ́ ṣá o nígbà tí àwọn kan máa gbé hunuhunuhunuhunu ọ̀rọ̀ wọn ni ṣe rí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà gan ó dàbí ẹni pé wọ́n ti ń tọwọ́ bọ ọ̀rọ̀ owó sọ́bsidì epo owó ìrànwọ́ orí epo ńgbà wọ́n rí i pé nǹkan ti fẹ́ máa nira sí i ó jọ bí ẹni pé ìjọba àpapọ̀ ti ń rún àwọn ẹ̀gúsí díẹ̀díẹ̀ sí orí owó ìrànwọ́ orí epo kó wọ́n bàa jẹ́ pé orí ó ta àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kọjá àyè wí tèmídèmí ebó ń tọ̀hún sọ tiẹ̀ kó tó lọ lẹ́yìn ìgbà tí àwọn ọ̀rọ̀ wọ̀nyí jáde tán ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà wọ́n bọ́ sí gbangba wálíà tí wọ́n wá wí tẹnu wọn wọ́n ní alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ Mohammed Idris nígbà tó wọ́n máa sọ̀rọ̀ lórúkọ ààrẹ Bọ́lá Tinubu ń ló ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé ẹ wá o kí Bọ́lá Tinubu kó tó dìbò wọlé ló ti kéde pé òun yọwọ́ ìrànwọ́ kúrò lórí ewé epo ká bàa lè mójútó àwọn bùdó ìfọpọ́rùn tiwa náà kí nǹkan ó lè padà wàá tura fún orílẹ̀-èdè yìí ni àtàwọn gbéwógbéwó tí ń gbé owó orílẹ̀-èdè wa nàìjíríà mì tí wọ́n ń gbowó fo gánnan nítorí bá a bá ṣe ń kówó sí owó ìrànwọ́ sórí owó epo ọ̀tọ̀ làwọn tó ń jẹ àǹfààní ẹ̀ wọ́n ní gbogbo eléyìí iná ni ààrẹ ti rò kó tó dépò ń gbòó sì dépò lóòótọ́ ó ṣe àmúṣe lórí rẹ̀ ó ní àwọn yọwọ́ òrànwọ́ orí epo àwọn ò sì ti ẹ̀yìn lọ́rùn nǹkan sí orí nǹkan ibùdó òfọpọ́rùn tiwa náà ohun gbogbo ti fẹ́ẹ̀ parí tán tí ó wàá padà dẹ̀rùn ní wẹ̀kùnwẹ̀kùn wọ́n ní bí àwọn kan ṣe ń sọdún ẹ̀ pé bí owó náírà lẹwa nàìjíríà bó ṣe ń ṣubú yakata lẹ́gbẹ̀ẹ́ owó ilẹ̀ òkèèrè bíi dọ́là pọ́n wọ́n ní iyùn náà tún láwọn àkóbá èyí tó ń ṣe tó sì mú kí àwọn alágbàtà epo náà máa sọdún mọ̀ pé owó epo jálá kan yóò fẹ́ẹ̀ tó bí ẹgbẹ̀rún kan owó náírà tá a máa tà á wọ́n gbogbo ọ̀rọ̀ yìí yọ padà tura ni fún orílẹ̀-èdè wa alukoro fún ẹgbẹ́ àwọn alápàtà epo lórílẹ̀-èdè yìí olóyè Ukadeke chinedu ló ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé ṣe rí lágbọ́nrin bí nǹkan ṣe ń lọ yìí orílẹ̀-èdè wa nàìjíríà yóò padà dún yóò padà dádùn àmọ́ bẹ́ẹ̀ bá rí i pé owó epo ó dọ́gbọ́n gbẹ́nu lọ sókè díẹ̀ ṣẹ́rẹ́ kì í ṣe alágbàtà epo lẹ́ẹ̀mọ́ bú o kì í ṣẹ̀bi àwọn rárá bíi tí ò kó mọ ohun tó bá dé ń làwọn ń tà wọ́n tiẹ̀ ní láwọn ìlú kan lórílẹ̀‐èdè wa nàìjíríà gan àwọn èèyàn ti ń tò kí wọ́n tó rí epo rà láwọn ìlú kan nítorí ìfòyà pé bó o lọ́dún ó ṣe lọ bó o lọ́dún ó ṣe lọ ń ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ibi ọ̀rọ̀ dé dúró lásìkò yìí ilé ìfowópamọ́ àgbáyé World Bank ó ti bájọba orílẹ̀-èdè Nàìjíríà dámọ̀ràn ẹ máa tajálẹ̀ epo kan ní ẹgbẹ̀rin náírà ó dín àádọ́ta seven hundred and fifty naira ẹgbẹ́ òṣìṣẹ́ wa ṣe kìlọ̀kìlọ̀ yìí pé ìjọba àpapọ̀ má rú lóògùn ẹrù o àbákábálẹ̀ tí wọ́n dá yìí kì í ṣe àbá alába kì í ṣe àbá alágànmọ́ bíi tí ìkó mọ́ alágbàtà epo wá fọ́ lẹ́rán pé ẹ̀ epo táwọn sì ń wò níbi ẹgbẹ̀rún kan pàjálá ọlọ́run là wá ń bẹ̀ ọlọ́run ṣàánú ọ̀rọ̀ rèé o lójú ewé kínní sí ìkejì ìwé ìròyìn ti the punch ni mo ti ganyun ẹja sọdá ká lọ kí ìwé ìròyìn ti Vanguard ìròyìn kan tó wà ń bẹ̀ àǹkó ìròyìn ni bó ṣe wà lójú ewé karùnún ìwé ìròyìn ti Vanguard ni ló ń bẹ lójú ewé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigerian Tribune The Punch náà gbé àti Daily Sun ìròyìn tó wá wà ń bẹ̀ òun náà ni wàhálà tó ń lọ lọ́wọ́ nílé aṣòfin ní ìpínlẹ̀ Rivers wọ́n ní láti ìpínlẹ̀ Rivers nílé ìgbìmọ̀ aṣòfin wọn èdè ò tí ì gbẹ́lẹ̀yọ̀ síbẹ̀ aráalé ò ṣetán láti gbóhùn ará oko kálukú èló ń ṣe tiẹ̀ ní mẹ̀yà mẹ̀yà kí ló sì fa sábà bí ọ̀rọ̀ tẹ́lá èyí tó ń kórin tó páàkì sáàrin àwọn aṣòfin mẹ́ta dín ní ọgbọ̀n G27 lawmakers àti gómìnà ìpínlẹ̀ náà ìlú ń fa wàhálà arúgúdù tí ò jẹ́ kí àlàáfíà ti ìjọba ibi tí nǹkan dé dúró lánàá lánàá nǹkan tún yanjú ná mọ́ àwọn aṣòfin àti ìjọba ìpínlẹ̀ náà lára wọ́n ní aṣòfin igun kínní òun ní ọmọ aṣòfin mẹ́tàdínlọ́gbọ̀n aṣòfin igun kejì òun ní aṣòfin mẹ́rin àmọ́ lánàá làwọn tó ní aṣòfin mẹ́rin ní aṣòfin tó ń bẹ nínú tiwọn ń ló tún lé kan sí yàtọ̀ sí ti tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe àlàyé bọ́rọ̀ ṣe lọ rèé wọ́n ní aṣòfin igun oní èèyàn mẹ́rin tó ti padà di márùn-ún àti aṣòfin oní igun mẹ́tàdínlọ́gbọ̀n tó ti padà di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n ní àwọn méjèèjì jókòó níyànà ọ̀tọ̀ọ̀tọ̀ igun méjèèjì náà ló sì buwọ́lùwé òfin wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún wá dàbí ìgbà téèyàn ń ṣe àwàdà kẹ́ríkẹ́rí igun ti ẹlẹ́ni mẹ́tàdínlọ́gbọ̀n lawmakers gs twenty seven lawmakers wọ́n ní ìjàjà tó akátá ni wọ́n fi pẹ́ ta nígbà tí wọ́n ń tu bí elépé lórí ìgbésẹ̀ kígbésẹ̀ tí igun gómìnà tó gbé wọ́n ní ohun tó sì fà á tí igun ẹlẹ́ni mẹ́tàdínlọ́gbọ̀n tó fi kún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ń rèé o wọ́n ní àwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n wá sí ìjókòó tí wọ́n jó lánàá àwọn méjì inú wọn wọn ò wá lára àwọn méjì tí wọn ò wá ọ̀kan nínú wọn ti sọdá lọ bá àwọn tó jẹ́ mẹ́rin aṣòfin mẹ́rin àwọn òyìn wọn di márùn-ún ọ̀kan nínú wọn tí ò yọjú síbi ìjókòó ilé èyí tí àwọn ìgbìmọ̀ yòókù g twenty seven lawmakers tó yẹ kí wọ́n jó lánàá ọ̀kan nínú wọn tí ò lọ sí ọ̀dọ̀ PDP tí ò sì lọ sọ́dọ̀ APC ó ní kì í ṣe pé bóyá òun ti kú ò nínú ẹgbẹ́ òṣèlú òun lọ bá àwọn PDP o ó ní òun sì wà lọ́wọ́ dádúró elégbè ni òun sì ní iṣẹ́ pàtàkì kan tóun lọ ṣe lásìkò yìí iná ni ò jẹ́ kóun wà nínú ìjókòó ilé tigun kínní àti tigun kejì èyí tó wáyé lánàá ṣé wọ́n sì ní ọ̀rọ̀ kúnkún kì í bá kúnlé ìgbà tí igun ẹlẹ́ni tí ti ọdún 2024 ó lọ gbé bá wọn wọ́n sì gbé yẹ̀ wò wọ́n sì buwọ́ lù ú nígbà wọ́n sì buwọ́ lù ú wọ́n ní ìwé ètò ìṣúná náà ó jẹ́ oní bílíọ̀nù ẹgbẹ̀rin eight hundred point three billion naira iná ní ìwé ètò ìṣúná ọdún 2024 tí gómìnà Simi Fubara tó lọ gbé bá wọn lọ́jọ́rú Wednesday wọ́n sì buwọ́ lù ú lọ́jọ́bọ̀ Thursday àná nígbà tí wọ́n ṣe àgbéyẹ̀wò lórí ẹ̀ wọ́n wá ní igun ti àwọn ẹlẹ́ni mẹ́tàdínlọ́gbọ̀n tí ó jẹ́ pé àwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n wà ní ìjókòó lẹ́yìn ìgbà tẹ́nìkan ti ya lọ tẹ́nìkan sọra rẹ̀ dídádúró elégbè wọ́n ní igun tẹlẹ́ni mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn ṣe àgbéyẹ̀wò lórí ti àbádòfin tó ní í ṣe pẹ̀lú fífún àwọn ìjọba àbílẹ̀ ní òmìnira àti lè dá dúró láti lè máa pàṣẹ ìdáwóná àti àwọn àtò míì kí ìdàgbàsókè tó yá kánkán kó bàa lè tètè bá agbọ́nrin ìjọba àbílẹ̀ wọ́n ní àwọn náà sì buwọ́ lu ọ̀rọ̀ tìyún náà igun tiẹn ẹni tí í ṣe aṣòfin Edison Ehie iná ló sọ ọ́ di mímọ̀ pé tọ̀ àwọn ni igun aláṣòfin ẹlẹ́nimẹ́rin táwọn ṣẹ̀ṣẹ̀ parapọ̀ táwọn di márùn báyìí láàrin bíi ìjókòó wákàtí mẹ́rìnlélógún èyí táwọn jó lẹ́yìn ìgbà tí wọ́n da ilé aṣòfin wọn wó lulẹ̀ àwọn aṣòfin ti ẹlẹ́ni mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náà wọ́n tún gbé ọ̀rọ̀ yẹ̀wò lórí ti bí wọ́n ṣe wó ilé ìgbìmọ̀ aṣòfin tí wọn ò fẹ́ kí wọ́n jókòó lé wọn ni ibi tí wọ́n ní kí gbégbé àwọn má gbé ibẹ̀ ni yóò gbé ibi tí wọ́n sì ní kí tẹ̀tẹ̀ ó má tẹ̀ ibẹ̀ ni tẹ̀tẹ̀ àwọn ó tẹ̀ ní gbàgede gbọ̀ngàn ti ilé asòfin ni wọ́n lọ́ọ́ lò tí wọ́n gbé ń jókòó láti ṣòfin inú ibùdó tí ilé asòfin wọn gangan ti máa ń jókòó tẹ́lẹ̀ èyí ni wọ́n ti dà wó nígbà tí rògbòdìyàn ọ̀hún tó gbódò kárí tó sì ń pariwo ikú tantantan wọ́n ní òpópónà kan tí wọ́n pè ní House of Assembly quarters tó wà ní Aba Road ní Port Harcourt ibẹ̀ ni wọ́n gbé lọ jókòó láti máa ṣe òfin àti àgbéyẹ̀wò òfin tí wọ́n ti wọ́n ṣe wọ́n wá ní irú ìgbésẹ̀ kí ìgbésẹ̀ èyí tí gómìnà ti ìpínlẹ̀ Rivers Simi Fubara tó gbé ó kù díẹ̀ káàtó o lára àwọn àbákábá àti ìgbésẹ̀kígbésẹ̀ tí wọ́n sì fún ìtọ́ka rẹ̀ pé gbé wọn ni bó ló ṣe lè jẹ́ pé aṣòfin mẹ́rin ni ó buwọ́ lu ìwé àbá ètò òṣùná wọ́n ní eléyìí jẹ́ nǹkan kan tó burú jáì táwọn ò sì tí ì fẹ́ gbọ́rú rẹ̀ rí nínú ìwé ìtàn wọ́n ní fìdí eléyìí àwọn ó tọpinpin lórí ọ̀rọ̀ yìí àwọn ó sì tú gbogbo rẹ̀ délẹ̀délẹ̀ kò lè ṣeé ṣe o káṣòfin mẹ́rin jókòó kí wọ́n sì buwọ́lu ìwé àbá ètò òṣìná nígbà tí àwọn aṣòfin bíi mẹ́tàdínlọ́gbọ̀n míì wà tó jẹ́ pé wọ́n ń jókòó láti lè rí sí ìlọsíwájú àti ìdàgbàsókè ìpínlẹ̀ àwọn èèkàn kùgbò tí wọ́n á fọwọ́ bù lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí wọ́n ní ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà fún ìpínlẹ̀ náà àdágò àti àwọn tó jẹ́ alábòójútó iléeṣẹ́ ọba bíi mẹ́fà míì ni wọ́n mà ti tún kọ̀wé tí wọ́n fipò wọn sílẹ̀ nítorí pé wọn ò fẹ́ bá Simi Fubara ṣe lórí bí nǹkan ṣe ń lọ nípínlẹ̀ Rivers yìí náà àwọn kan wá kọ lẹ́tà sí Bọ́lá Tinubu pé Tinubu má mà sun àjọ kan tí wọ́n pè ní ASAF ni wọ́n sáré kọ lẹ́tà sí Tinubu pé Tinubu gbà wá ìpínlẹ̀ Rivers ó ti dago kó tó wá di pé wọ́n ó forí ọmọ ẹ̀ kilẹ̀ bẹ́ẹ̀ bá sì forí ọmọ tuntun kilẹ̀ igbe tí ó tẹ̀yìn rẹ̀ wá igbe nǹkan tí òbí rẹ̀ ò ní lè dúró tì ní o torí ìpínlẹ̀ rífàsì ètò òṣèlú bẹ̀ wàhálà ti wà àfi bí ọ̀rọ̀ ṣàṣù ẹ gbà wá o nípínlẹ̀ rífàsì ètò òṣèlú ìpínlẹ̀ rífàsì gbódò ńrọ́ṣọ pariwo ikú tantantan ìlú ń lọ lọ́wọ́ ń bẹ̀ àwọn kan náà tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yéésàn wíkè wọ́n ní ah yéésàn wíkè òun gangan làbá gbé adé àpàdé àlùdé òṣèlú lé lọ́wọ́ nítorí pé àwọn sùrùtù tó ń lọ ní ìpínlẹ̀ Rivers tí Nyesom Wike tí ò dún tí ò wúkọ́ wọn ni ó mọ̀ọ́mọ̀ lọ dúró nì ní ìdúró ti ẹni wòsùn kì í dáràn ṣùgbọ́n idán tó ń lọ lóríta ẹ̀mọye ta ló fẹ́ sọ di mímọ̀ yìí pé Nyesom Wike kò mọ̀ ń pa ẹ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ gbàgede ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Vanguard iná mo ti mu ẹ̀ náà ẹgbàá mú kẹ lọ ṣẹ̀rí ọ̀rọ̀ ńbẹ̀ ẹ jẹ́ ká tẹ̀ sí ọwọ́ iwájú lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune náà tá a bá tọ̀ ọ́ ṣàṣà lọ sí ojú ewé kejìdínlọ́gbọ̀n rẹ̀ ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers yìí náà ìn ló wà ń bẹ̀ níbi tí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Rivers Simi Fubara tóun ti ń sọ di mímọ̀ ìpè tọ̀ àdúpẹ́ o wọ́n ti buwọ́ lu ìwé àbádòfin ètò ìṣúná fún ti ọdún 2024 tí ohun gbogbo yóò sì sèso re wọ́n wá ní àyábẹ́lẹ̀ obiare lòun ó fọ̀rọ̀ ṣe o ní ìpínlẹ̀ Rivers káwọn aráàlú fọkàn balẹ̀ gbogbo nǹkan tí wọ́n ń wò bí ẹ̀rù kò tó ẹ̀rù o iṣẹ́ ìdàgbàsókè ìlú ní ìpínlẹ̀ Rivers kò lè dúró òun tẹ̀ síwájú ni wọn ní gbogbo rògbòdìyàn tí wọ́n wá rí tó lọ nínú ilé aṣòfin òun sùúrù tó lọ́jọ́ ni láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ ni ó padà jẹ́rọ̀dò tí ó sì lọ́ọ́ mú mi. ẹ já lọ sí ojú ewé kejì ìwé ìròyìn ti Nigerian Tribune yìí kan náà àkọlé ìròyìn kan rèé gàdàgbà gàdàgbà tó ń sọ ọ́ di mímọ̀ pé gbogbo èèyàn mi ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ Ondo ẹ lọ fọkàn balẹ̀ àlàáfíà ó jọba ju bẹ́ẹ̀ ṣe rò látẹ̀yìnwá lọ kódà ààtò tá a ti tò sílẹ̀ lọ́wọ́ tá a wà yìí láàrin àjọṣepọ̀ láàrin èmi àti ọ̀gá mi àtàwọn tó jẹ́ amọ̀lé aṣòfin ní ìpínlẹ̀ Ondo ẹ rí i pé iṣẹ́ ìdàgbàsókè ìlú kò ní fà ńlẹ̀ bí ọ̀kùn adelé gómìnà ní ìpínlẹ̀ Ondo ọ̀rẹ́bù Lucky Ayédatiwa ló sọ̀rọ̀ nígbà tó ń ṣe àlàyé lásìkò ìgbà tí wọ́n gbé ọ̀pá àṣẹ lé e lọ́wọ́ gẹ́gẹ́ bí adelé gómìnà ló wá ń bá àwọn aráàlú sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Ondo pé hey, pẹ̀lú rògbòdìyàn tó ti wáyé kó tó di pé Ayédatiwa ó bọ́ sí orípò gẹ́gẹ́ bí adelé gómìnà tí ẹni tí í ṣe gómìnà gangan gan Akérédolú Àkẹ́tì tó lọ tẹ̀síwájú lórí ìgbàtọ́jú lórí àìlera rẹ̀ òjòjò tó ń ṣògùn tí ara ògùn ò le wọ́n ní ṣé ayé dá tiwa ṣé ò ní padà wá ránró ó nìfòyà tó ń bá àwọn ènìyàn ní ìpínlẹ̀ Ondo ń ló wá jẹ́ kí ayédatiwa fúnra rẹ̀ bọ́ síta gbangba wálé à yìí pé òun gẹ́gẹ́ bí adelé gómìnà ní ìpínlẹ̀ Ondo àtẹgbẹ́ òṣèlú tó jẹ́ tòun àtẹ̀yí tí ò ṣe tòun àkópọ̀ fún ìlọsíwájú àti ìdàgbàsókè Ondo nínú iṣẹ́ èyí tó fi ń jẹ́ fún gbogbo àwọn ènìyàn ìpínlẹ̀ Ondo lásìkò ìgbà tó ń bá gbogbo wọn sọ̀rọ̀ lánàá ńlọrọ̀ yìí wà tó sì ṣe àlàyé gbogbo rẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé pé láàrin èmi àti àwọn ọmọ ilé aṣòfin ní ìpínlẹ̀ Ondo ọ̀rọ̀ tó wáyé kọjá láàrin wa kó lè dá nílé aṣòfin jà fún kó lè dá lèmi náà jà fún gbogbo àwa méjèèjì igun kínní àti igun kejì àìṣẹ̀yọ́ sójú kan ni òjé ó hó kùṣùkùṣù lọ́wọ́ tá a wà yìí àájọ kó gbogbo ẹ̀ papọ̀ sójú kan kí nǹkan lè dáa kó sì lè san mọ́nà ni ńgbà tí gómìnà náà ó bá fi padà dé kọ́lọ́wọ́n bá fún babaláyọ̀ àti àlàáfíà sí arákùnrin olúwarótìmí ọdún ayọ̀ akérèdọ́lù ayọ̀ àtàláfíà ní bàbá ò bá wa wọ́n ní kẹ́ẹ̀sì rí o bàbá ti ń gbìyànjú bọ̀ náà láti bí ọdún mẹ́fà ńlẹ̀ yìí wọ́n ti sapá ribiribi lórí ipò gómìnà ó ní síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n lọ gbàtọ́jú ni wọ́n darapọ̀ mọ́ wa láìpẹ́ láì jìnnà ṣùgbọ́n kó tó wá di pé wa bóde àní jẹ́ kí iṣẹ́ ètò ìdàgbàsókè ìlú àní jó dúró báà náà ṣe ń kàn sí baba là á máa jẹ́ kó di mímọ̀ fún ẹ̀yin aráàlú náà pé tó báyìí kàṣá báyìí ka òdì bá a ṣe ń tọ̀ sí rèé o kókókó lára ọta baba lé o àlàáfíà ti ń jọba o ní ìpínlẹ̀ Ondo èkó padà ké èkó ẹyẹ padà ké ẹyẹ ọmọ èèyàn náà fọhùn bí ọmọ èèyàn àwọn tó wá ń wò pé mẹ̀yàmẹ̀yà wọn ni ẹja jáwọ́ nídìí ìdò erémọdé ni ẹja kó gbogbo ẹ̀ papọ̀ kájọ ṣé àtọ̀tún àtòsìn ká fi òsìn wé ọ̀tún ká fi ọ̀tún wé òsìn iná ni nǹkan lè fi sánmọ́ náà a lè máa gbìyànjú kákẹ́já sí kòkò kájẹun káyó bẹ́rẹ́kẹ́tẹ́ káwọn kan tún máa sọ pé ọ̀kan òkú èkó wọn lọ́wọ́ tá a wà o ẹja pawọ́pọ̀ kájọ ṣe ni kí ìpínlẹ̀ Ondo kó ba lè sèso rere gbàgede ojú ewé kejì ìwé ìròyìn ti Nigerian Tribune ibẹ̀ ni ló wà àmọ́ ṣá ẹjẹ́ á lọ tààràtà sí ìpínlẹ̀ Kogi wọ́n ní ẹni tí í ṣe èèkànkùgbó olóṣèlú ni tó ti fi ìgbà kan àná rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun olóyè Bísí Àkàndé bàbá ṣe àbẹ̀wò ẹ̀lẹ́mbẹ̀wọ̀n sí wọn ní ìpínlẹ̀ Kogi pé tọ̀ Yàyà Bello kú iṣẹ́ o òdodo ìwọ náà kú iṣẹ́ ètò ìdìbò tó wáyé lọ́jọ́ kọkànlá oṣù kọkànlá ọdún tá a wà ń bẹ̀ yìí ní ìpínlẹ̀ Kogi wọ́n ní ah ẹ jẹ́ àgbè e fún ẹ̀yin méjèèjì orí yín pé pọ̀ ó dáa kẹ́ni ó wà lórípò kó ṣe é re kẹ́ni tó tún wá mú wá náà yìí pé eléyìí náà tó bá lè gorí àpèrè yìí yóò ṣe dáadáa kóńtọ̀ òun náà kórìí tiẹ̀ náà wá pé kóun náà ní àti ṣe máa bọ̀ ọ́ re wọ́n ní àwọn àti ṣe máa bọ̀ ọ́ re èyí tí òdòdó ní ni wọ́n wò mọ́ lára kó tó di pé ó lọ fún ètò ìdìbò abẹ́núgbà náà wọ́n sì mú gẹ́gẹ́ bí ọmọ òye débi kó wá jáwé olúborí sípò gómìnà bí Yàyà Bello bá ṣe ń sọ̀kalẹ̀ òdòdó náà máa gorí ipò wọn ní irú eléyìí inú hàn ló lè mú kí ìdàgbàsókè tó yá kánkán kó tètè bá ìlú láì fi àkókò játa wọn ni irú ìtẹ̀síwájú iṣẹ́ ìdàgbàsókè ìlú báyìí ńlá ń fẹ́ lágbọ́nrin ti òtò ìṣèlú bírú rẹ̀ bá sì ń wáyé ẹ̀ẹ́rì ìpè ìdàgbàsókè tó yá kánkán yóò máa bá tìbútò òró ni ìwé ìròyìn ti Nigerian Tribune ló gbé ojú ewé kejì rẹ̀ ńlọ́wà ẹ̀já lọ gbá ìwé ìròyìn ti Vanguard mú lójú ewé kẹsàn-án ìwé ìròyìn ti Vanguard ni àkòrí ìròyìn kan wà tó ń sọ di mímọ̀ yìí pé Tinubu ti sọ̀rọ̀ yìí pé bí ìwọ bá ṣe é re tèmi náà ṣe é re tá a sì jẹ́ olùfọkànsìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tòótọ́ ìgbà náà gangan ni ìdàgbàsókè tá à ń fẹ́ ló lè bá orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀tún wé òsìn òsìn ọ̀tún iná ni ọwọ́ fi mọ̀ ni ìròyìn yẹn ń sọ gbàgede ojú ewé kẹsàn-án ìwé ìròyìn ti Vanguard ló wà Bọ́lá Tinubu ìlú ń sọ̀rọ̀ yìí pé one Nigeria ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà ìlú ẹ̀kọ́ jẹ wá lọ́kùn jùlọ ó ṣàlàyé ọ̀rọ̀ yìí níbi tí ayẹyẹ ọjọ́ ìbí ọdún kọkànléní ọgọ́ta ti ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà sẹ́nitọ̀ Godswill Akpabio Tinubu ṣàpèjúwe Akpabio gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùfọkànsìn tó sì ń fẹ́ ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà tí ò wí pé ẹ ńgbà táwọn kan ń dábàákábà káyalọ káyalọ káyalọ tóun náà tẹ̀lé wọn wọn ní ká ló ti tẹ̀lé wọn ni nǹkan lè má dùn fún báyìí o lásìkò yìí orílẹ̀-èdè wa nàìjíríà ó lè ti wà nípò mi o nítorí pé àìkéré jù nídìí nǹkan ẹni wọ́n ní gbogbo ìṣọ̀kan èyí tí sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio èyí tó ń lépa rẹ̀ kó tó wá di pé ó di ipò ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ara rẹ̀ èrè rẹ̀ ni lòun náà wá ń jẹ lọ́jọ́ òní ó nírú àwọn olùfọkànsìn báyìí lórílẹ̀‐èdè wa nàìjíríà náà sì nílò láti lè mú kí orílẹ̀‐èdè yìí kó máa tẹ̀síwájú kó sì ní ìdàgbàsókè re ó wá ké sí àwọn èèyàn láti wo àwòkọ́ṣe rere nírú ti ẹni tí í ṣe Godswill Akpabio yìí náà láti mú kí ìlọsíwájú kó dé bá orílẹ̀‐èdè nàìjíríà lápapọ̀ ẹni tó tún sọ̀rọ̀ ńbẹ̀ ààrẹ fún ẹgbẹ́ agbẹjọ́rò nílẹ̀ wa nàìjíríà nígbà kan àná rí ọ̀mọ̀wé Olisa Agbakoba senior advocate of Nigeria òun náà sọ̀rọ̀ níbi ààtò náà tó sì sọ ọdún mọ́ ẹ pé àpẹẹrẹ rere iná ni sẹ́nitọ̀ Godswill Akpabio ni ló ti fi lélẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n ibi tí àwọn nǹkan bá kù sí lórílẹ̀‐èdè yìí kí àwọn aláṣẹ ìjọba tí wọ́n wà ń kalẹ̀ kí kálukú wọn náà ṣiṣẹ́ tọ́ ó tọ́ka ìlétò ààbò tó gúnmọ́ ó tọ́ka ọ̀rọ̀ àlàáfíà orílẹ̀‐èdè wa Nàìjíríà ó tọ́ka bí nǹkan ó ṣe lè ti dàgbà sí kí àwọn aráàlú náà sì pawọ́pọ̀ pẹ̀lú ìjọba láti ṣe é ó mẹ́nuba ọ̀rọ̀ ti agbọ́nrin ètò òdìbò lórílẹ̀‐èdè nàìjíríà pé ètò òdìbò wa lórílẹ̀‐èdè yìí lóòótọ́ ó ti ń dàgbà sí o àmọ́ o kò gbọdọ̀ débẹ̀ takú kó máa tẹ̀ sí ọwọ́ iwájú ni eléyìí gangan ló lè jẹ́ bí ìrètí ayọ̀ fún àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà lọ́jọ́ ọ̀la pé gbogbo ìbò tí wọ́n bá ń dì ẹni wọ́n bá fẹ́ kó wọlé tí wọ́n dìbò fún òun náà ló ń wọlé eléyìí lè jẹ́ nǹkan ìwúrí fún wọn láti lè tún ṣàpèjúwe orílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè tó mọ nǹkan tó ń ṣe ojú ewé kínní sí ìkẹsàn-án ìwé ìròyìn ti Vanguard ló wà ẹgbẹ́ àkórí ìròyìn eléyìí ká fi sọdá lọ sójú ọjà. àwọn ọmọ kéékèèké tó yẹ kí wọ́n wà ń sùkúù tí wọn ò sí ní sùkúù tí ìṣẹ́ àti òṣì tó ti mú ṣùnṣùn tó sì lé wọn kó ń sùkúù wọn jẹ́ mílíọ̀nù mọ́kàndínlógójì thirty nine million out of school ń làwọn ọmọ tá a ní ọlọ́run ṣàánú wa o ìjọba àpapọ̀ wa sọ̀rọ̀ kan lórí wọn bá a bá padà dé àtọ̀rọ̀ wọn àtọ̀rọ̀ sánú àní kí tí yín ó di sí ajá balẹ̀ ròyìn. ajá balẹ̀. ajá balẹ̀. As a landlord If you have a good property manager managing your property, you'd have peace of mind. you make good money. you make more money and more money. <laughs> and then you can have more properties and make more money. Talk to us today and let's help you. Tuckware Edward Realty Company will recruit good tenants into your property, collect rents on your behalf, and remit rents to you within 24 hours. If any tenant has to be evicted, we shall go to court and evict the tenant free at no cost to you. You build, we'll manage, you'll make good money. Talk to us today on 0815 225 0214 or 0815 225 0214 or visit our office at second floor Dickett House Ring Road, Ibadan. Tokwe Edward Realty Company Limited, property managers and consultants. Banda Live. sacrifice of praise ẹ̀bọ̀ ọpẹ́ <laughs> ìyẹn gan ni kókó àkòrí omi tuntun mega praise tọdún yìí pẹ̀lú àkànṣe ìsìn ọpẹ́ òpin ọdún ti twenty twenty three ó máa sọ kútú wọ̀wọ̀ nígbà táwọn olórin ẹ̀mí bíi evangelist bukola akínyadé sẹ́wọ̀lẹ̀ jésù yínká aláṣeyọrí evangelist elijah akíntúndé àti pásọ ìfẹ́ olúwo dógíyàn bá forin àti ìlú gbé ẹ̀bọ pẹ́ síwájú olúwa lọ́jọ́ thursday ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún tá a wà yìí ní gbàgede ilé ìjọba tó wà lágodi ọjọ́ náà pásítọ̀ Fẹ́mi Emmanuel bó ti jẹ́ nìyẹn olùgbàlejò àgbà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ his excellency engineer dr olùṣèyí mákindé fnse jagunmólú ti gbogbo ilẹ̀ ondo omi tuntun mega press twenty twenty three pẹ̀lú àkànṣe ọpẹ́ òpin ọdún ó máa rinlẹ̀ kílẹ̀ rin kíkí mi tìtì. olúwa. ǹjẹ́ ẹ ti gbọ́ pé ibùdó ìtajà àjọkẹ́ plaza ti lalẹ̀ wù nílùú ìbàdàn ọ̀nà gbogbo ló já sí àjọkẹ́ plaza tó wà ní kọ́lápọ̀ ìsọ̀lá GRA phase two àgrígbọ́ stop mọ́nàtà ìwòrò ìbàdàn oríṣiríṣi ọ́fíìsì ló wà ń bẹ̀ àti ibùdó ìtajà tẹ́ tún ti lè ra gbogbo ọjà yín lẹ́dínwó ibùdó àjọkẹ́ plaza ni wọ́n kọ́ lọ́nà ìgbàlódé ọ́fíìsì kọ̀ọ̀kan ló sì níbi ìtura tiẹ̀ lọ́dọ̀ àyè gbọ́kọ̀sí láì ní wàhálà kankan wà ń bẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò tó dúró déédéé láti dáàbò bo ọkọ̀ oníbàárà àtàwọn tó wà níbẹ̀. bákan náà bulletproof blocks la fi kọ́ gbogbo àwọn ọ́fíìsì yé a sì tún ṣe a sì ń ta bullet blocks tí ò nílò àti ra ọ̀dà kun inú ilé àti ìta lówó pọ́kú orí ọ̀fẹ́ lálẹ́lẹ́ yìí o ẹ tètè máa bọ̀ kí wọ́n tó gbà tán o ẹ lè pè wá sórí zero eight zero two three six seven two eight six seven zero nine zero five one six eight four six zero one àjọkẹ́ plaza èmi náà ń sáré tètè tébọ̀ wọ́n gba ọ́fíìsì n ó tún rajà níbẹ̀. ọjọ́ gbogbo làwọn ṣe rántí rẹ̀ o lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún twenty nineteen ikú dá egbò àdá àjìnà sí wa lọ́kàn awẹ́ títí tí ṣùgbọ́n pa rẹ̀ kúrò títí láéláé ikú pa mrs maria abiola adùnní fájìmí ikú ò bọ̀wọ̀ fẹ́ wà ikú òwò àti máa ṣe bọ̀ rẹ̀ nínú ìgbàgbọ́ ikú pa arábìnrin maria abiola adùnní fájìmí aya very reverend amos bọ́ládé fájìmí lọ láìwẹ̀yìn ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún nineteen fifty seven làbí màmá maria abiola adùnní fájìmí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún twenty nineteen ni ikú kojú wọn dé ní luton and dunstable hospital Luton England lẹ́ni ọdún méjìlélọ́gọ́ta àwa dúpẹ́ pé látọdún mẹ́rin tẹ́ ẹ ti lọ gbogbo ọmọ tẹ́ ẹ fi sáyé ọwọ́ ọ̀bàjẹ́ òkẹ́nikẹ́ni Maria Abiola Adùnní Fájìmí ò sí mọ́ ṣùgbọ́n gbogbo iṣẹ́ rere tó ṣe é lẹ̀ sí ń fọhùn síbẹ̀ Mrs Maria Abiola Adùnní Fájìmí lónìí ọjọ́ Friday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún twenty twenty three là ń ṣèrántí ọdún mẹ́rin tẹ́ ẹ ti fi wálẹ̀ tẹ́ ẹ lọ sinmi láyà Jésù olùgbàlà yín túbọ̀ Mrs Maria Abiola Adùnní Fájìmí ọkọ very reverend Amos Bọ́ládé Fájìmí àti àwọn ọmọ ni wọ́n sọ pé títí láéláé láàmú ṣèrántí yín jingle all the way your number one ogbonge store foodco get tori to yarn una christmas time don't come with plenty happiness join body with our gidigba deal chivita hundred percent juice now, just 744 naira 99 nine kobo coca-cola pack of 12, 2,499 naira 99 kobo and we summer you with taste of christmas with olandia evaporated milk 190 gram with just 399 naira 99 kobo pure heaven wine red grape 750 fifty mil two naira 99 kobo kò tán síbẹ̀ ò fìfẹ́ hàn sí àwọn ẹbí ará pẹ̀lú ẹ̀bùn hamper tó jọjú pẹ̀lú ẹgbẹ̀rún méjìlá àbọ̀. from twelve thousand five hundred naira. make you make this Christmas season a memorable one with our delicious food trays and snacks from five thousand five hundred naira. this promo runs from Wednesday thirteen go reach twentieth December terms and conditions dey o. grab your awoof goodies make the celebration dey spin and roll <laughs> kelele. Merry Christmas hallelujah celestial church of christ ẹlẹ́yẹlé ayégbàmí cathedral ẹlẹ́yẹlé ìbàdàn youth fellowship invites you to her annual youth program theme a new name Ashale friday december fifteen The when god say yes night by 10 pm till dawn ministry prophet hallelujah koka prophet tosin Odeshola, evangelist ys daniel evangelist Arika ìfẹ́olúwa prophet maxwell ọláyẹmí prophet taiwo Oshodi, leader adédọ̀tun Amoson soul of radio tó ń tàwọn lórí mi bọ́lá aleluya israel ìwọlódé yẹmi wesu elijah omoruwe anna ogunmoyiwa saturday sixteenth december four fair and seminar by one pm venue agodi garden ibadan with gate fee of one thousand five hundred naira sunday december seventeen ni thanksgiving service and father christmas show bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ venerable supreme evangelist sunday ojúyàgbé jp lólùgbàlejò nínú àgbàlá ìjọ celestial church of christ ayégbàmí cathedral ibadan divisional headquarters yẹkínní ọládé district ẹlẹ́yẹlé ibadan you are blessed as as you attend in Jesus' name. name. a tún ti gbede o. ẹ bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọrùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ kẹ̀tíkẹ̀tí wá sílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọ̀kànbalẹ̀. lásìkò yìí one ìlàjì àtẹlẹ́ ìtò wà lágùn hundred thousand naira péré ni ti mọ́níyà phase two là ń one million naira ilẹ̀ plọ̀tì kan tẹ bára ẹ ti láǹfààní láti gba ráìsì àpò méjì. lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni ó bá tún ṣàtọ̀nà yín dọ̀dọ̀ wa níléeṣẹ́ tí pọ́ńpì concept ó gba ráìsì àpò kan lọ́fẹ̀ẹ́. promo yìí ti bẹ̀rẹ̀ láti monday december four títí wọ friday january five ọdún tuntun. ẹ tètè máa bọ̀ lọ́fíìsì tí pọ́ńpì concept tó wà number twelve ààrẹ tẹ̀lé street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifù zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa ṣe máa ṣe ní. pompe konsept se velo padat kyes. Hey, who would you want to get a gift for? Of course, my husband. My boss. I'm a party at work. You know now. Of course, my wife, grandma, and my sister. My girlfriend, of course. Oh boy, now my girlfriend now. <laughs> Vine Gifts got you covered always. Get amazing gift items for your family and friends at affordable prices. HNC London shirts, we've got you covered. Corporate gifts, designer perfumes, we've got you covered. Exotic home decor, ties, beds and cufflinks, we've got you covered. Bags and jewelries, households and toys, men accessories, designer wristwatches, Swiss laces and fabrics and more. We've got you covered. Delivery service also available to your doorstep. We are just a call away. 0803 40 001 9283 0803 401 9283. Visitors at number 3 Uliyoli Way off Favors Bus Stop, Bodija Ibadan. Shop C43 Coco Mall Shoprite, Dugbe Ibadan. Or Olokumeji Bus Stop opposite IGC Grammar School, Akobo Ibadan. Vine Gifts, page setter in gift items. Ìyẹn olúwa ọlọ́run ìbàdàn baptist conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli àti jordani reven oyekola bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on twenty second sí on thirty ní oṣù kínní ọdún twenty twenty four and we will visit places where Jesus performed miracles such as river jordan mount of capernaum and even as nazareth where Jesus Christ was born fẹ́yìn tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ìrìn àjò ẹ̀mí yìí ẹ kàn sí you fit fly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road Ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist Conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀. gbogbo ọdún ò lè dàbí kérésìmesì. ojoojúmọ́ làwọn èwe ń ya kẹ̀tíkẹ̀tì wá wo baba kérésì. ilé orin challenge no time to waste. èyí gangan ni ìdè rush báwọn èwe ṣe ń wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm nàìjẹ̀bú ilẹ̀ màálù fánítsọ̀ àpò ìrẹsì òróró jẹnẹrétọ̀ tẹlifíṣàn fìríjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sẹ́bù kàǹkà tán gbà lọ́wọ́ santa tó ṣe iyebíye bíi wúrà àti fàdákà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí three thousand naira wò wọlé ọmọ kọ̀ọ̀kan gbogbo fàájì gbogbo eré pẹ̀lú nǹkan ṣeré ọlọ́kùn òjọ̀kan ọgbà bẹ́ẹ̀ làwọn òṣèré òǹkọrin adẹ́rìnpẹ̀kẹ́ ni àti àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm dúró sórí ìtàgé kan ṣoṣo ó ṣeré tasiya dáhùn èwe lára yájẹ́ káwọn òbí gan bá dọ́gba tọdún ìlékeńké lékeńká ẹ wá wọ̀ yìí ká lé orin challenge ìbàdàn bó ṣe tẹ́rẹ̀ẹ́rẹ́ tó tẹ green bíi ti maracana stadium ní brazil gbogbo agbègbè ló ṣe yòdò yín dé dókítọ̀ yínká ayéfẹ́lẹ́ ọjà ló kí gbogbo èwe káàbọ̀ báwọn dọ̀wẹ́kẹ̀ ya fótò papọ̀ ẹ̀yin òbí alágbàtọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà wà. ẹ̀ka ìjọba alákòó òjọ̀ká àti ilé ìjọsìn lápapọ̀. ẹ má fẹ̀tọ́ àwọn èwe dùn wọ́n. ẹ wá kó wọn wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm. ẹn tí ò débí ò lè mọ bó ṣe ń ṣẹlẹ̀. ó pọ̀ tó wú ẹ̀ lọ ní three thousand naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. ǹjẹ́ ẹ ti gbọ́ pé ibùdó ìtajà àjọkẹ́ plaza ti lalẹ̀ wù nílùú ìbàdàn ọ̀nà gbogbo ló já sí àjọkẹ́ plaza tó wà ní kọ́lápọ̀ ìsọ̀lá GRA phase two agribus stop manata ìwòrò ìbàdàn oríṣiríṣi ọ́fíìsì ló wà ńbẹ̀ àti ibùdó ìtajà tẹ́ tún ti lè ra gbogbo ọjà yín lẹ́dínwó ibùdó àjọkẹ́ plaza ni wọ́n kọ́ lọ́nà ìgbàlódé ọ́fíìsì kọ̀ọ̀kan ló sì níbi ìtura tiẹ̀ lọ́dọ̀ àyè gbọ́kọ̀sí láì ní wàhálà kankan wà ńbẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò tó dúró déédéé láti dáàbò bo ọkọ̀ oníbàárà àtàwọn tó wà níbẹ̀. bákan náà bulletproof blocks la fi kọ́ gbogbo àwọn ọ́fíìsì yìí ṣe a sì tún ṣe a sì ń ta bulletproof blocks tí ò nílò àti ra ọ̀dà kun inú ilé àti ìta lówó pọ́kú orí ọ̀fẹ́ lálẹ́lẹ́ yìí o ẹ tètè máa bọ̀ kí wọ́n tó gbà tán o ẹ lè pè wá sórí zero eight zero two three six seven two eight six seven zero nine zero five one six eight four six zero one àjọkẹ́ plaza èmi náà ń sáré tètè bọ̀ wọ́n gba ọ́fíìsì n ó tún rajà níbẹ̀. alága ìjọba àbílẹ̀ ìdó honorable sheriff adérẹ̀mí adéọjọ́ ó ti ké sí gbogbo òṣìṣẹ́ elétò ààbò níjọba àbílẹ̀ ìdó láti jí gìrì sa gbogbo ipá wọn lórí ọ̀rọ̀ ètò ààbò bákan náà láti dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá lásìkò pọ̀pọ̀ṣìnṣìn ọdún tó ń bọ̀ yìí àti lẹ́yìn ọdún tuntun ọ̀nrẹ́bù sheriff adírẹ̀mí adéọjọ́ ó sọ̀rọ̀ ọ̀hún lásìkò ìpàdé alálàáfíà tó ń ti ìfẹsẹ̀múlẹ̀ ọ̀rọ̀ ètò ààbò tó wáyé ní sẹkítẹ́rìàtì ìjọba àbílẹ̀ ìdó gbogbo aṣojú lẹ́ka elétò ààbò ni wọ́n péjú pésẹ̀ oníkálukú sọ̀rọ̀ nípa àwọn ìgbésẹ̀ tó nítumọ̀ láti lè bá àmúra sílẹ̀ dènà ìwàkiwà nu ilé ìta ti rí sísàyẹ̀wò tó yẹ fún ẹni ìyówù tó bá ṣetán láti darapọ̀ mọ́ ikọ̀ aláàbò fìjìláńtẹ́ àtàwọn ẹ̀ṣọ́ aláàbò míì pépèsè àwọn pèpele sójú òpópónà láti bá mú kí àdínkù dé bá eré àsápajúdé kó lè bá dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ eléyìí tó tún dàbí rẹ̀ ni ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ ti park manager iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn àjọ FRSA kó lè bá jẹ́ kí àwọn ọlọ́kadà forúkọ sílẹ̀ pẹ̀lú aṣọ ìdánimọ̀ yíká ìjọba ìbílẹ̀ ìdó kí wọ́n lè bá a dá yàtọ̀ gbà sáwọn míì tẹnikẹ́ni ò dámọ̀ láàrin ìlú káwọn awakọ̀ náà sì máa kíyèsára dáadáa lásìkò tí wọ́n bá wà nínú ilé epo síwájú sí i káwọn adarí agbègbè kọ̀ọ̀kan kí wọ́n kíyèsára fún gbígba àwọn àlejò mọ́ra lọ́nà àìlẹ́tọ̀ọ́ tó lè padà fa wàhálà nígbẹ̀yìngbẹ̀yìn lákòótán káwọn èèyàn ṣọ́ra fún dídáná sun inú igbó kí wọ́n sì ṣọ́ra fún sísàmúlò àwọn nǹkan tó lè gbiná jẹ lásìkò ẹ̀rùn tá a wà yìí àwọn èèyàn tí wọ́n wà ń kalẹ̀ ni barrister saka abiona fashola alhaji bashiru adesian adarí àwọn òṣìṣẹ́ níjọba àbílẹ̀ ìdó ọ̀mọ̀wé arábìnrin agnes ọlákùnbí òjó alhaji onípẹ̀dé daoud adémọ́lá tó ń ti aṣojú ẹgbẹ́ kan pastor adébọ̀wálé ebenezer àti chief imam ìdó alhaji waliula adékọ́lá arákùnrin bello adémọ́lá jelil adarí lẹ́ka ètò ìròyìn àtikéde níjọba ìbílẹ̀ Ìdó òun ló fi àtẹ̀jáde yìí síta gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀. pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde. supade sirọ tó ń da agbára padà ságọ̀ ara. ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa. alpha ìyẹn kún fún èròjà aṣaralóore. ságọ̀ ara wa nílò ní gbogbo gbà. kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lò ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà ṣẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀. àwọn mọ̀lẹ́bí àwọn ọ̀rẹ́ àtàwọn ojúlùmọ̀ sí olóògbé sẹ́nitọ̀ Abíọ́lá Ajímọ̀bí wọ́n ti ṣetán báyìí o láti múra sílẹ̀ fún ìrántí ayẹyẹ ọjọ́ òbí lẹ́yìn ikú ọdún kẹrìnléláàádọ́rin seventy four years ìkórajọpọ̀ lọ́dọọdún ẹlẹ́ẹ̀kẹfàrú ẹ̀ onítọ̀dún yìí eléyìí tí ó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọ̀la ti ṣe ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún twenty twenty three tá wà yìí ìfisọrí ìtọ́dún yìí òun ni ṣíṣe àtúnrò lágbára ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà kó lè bàa jẹ́ kí ìdàgbàsókè tó lóòrín tètè dúró digbí abiola ajimobi resource center òní yóò ti wáyé o ọ̀jọ̀gbọ́n isaac ọláwálé albert òní yóò gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ nínú àlàyé lẹ́kùnrẹ́rẹ́ táwọn lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan tọ́ka sí nínú àwọn tó ṣe àmójútó ètò ìrántí ajimobi yóò wáyé ọ̀hún wọ́n ń ṣàlàyé ẹ̀ wípé àkórí ìdánilẹ́kọ̀ọ́ tọdún yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ìdí àbájọ ni wípé orílẹ̀-èdè kéréje tí ò tó orílẹ̀-èdè nàìjíríà gbogbo nǹkan ti dá yàtọ̀ gbáà lọ́dọ̀ tiwọn lẹ́lẹ́kajẹ̀ka fún ìdí èyí orílẹ̀-èdè nàìjíríà gbọ́dọ̀ múra láti tètè borí ìṣòro ní kété tó bá ti fojú hàn tán kùdìẹ̀kùdìẹ̀ tó bá wà ńlẹ̀ ọ̀nà àbáyọ náà ló kù tó yẹ ká sí o síwájú sí àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan tí wọ́n dáńtọ́ lẹ́ka kọ̀ọ̀kan tí wọ́n yàn láàyò wọ́n wà ń kalẹ̀ ní ilé ìta ti rí ọ̀jọ̀gbọ́n dúró òní ọ̀jọ̀gbọ́n túnjí ọláọ̀pá ẹni tí ó ṣe alága níbi ìjókòó ọ̀hún ni sẹ́nitọ̀ kashim shettima alhaji abdullahi ganduje alága ẹgbẹ́ òṣèlú apc lórílẹ̀‐èdè nàìjíríà àwọn èèyàn pàtàkì míì tún ni olóyè bísí àkàndé gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ọ̀ṣun àwọn gómìnà lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn bíi ọ̀yọ́ ògùn èkìtì àti ìpínlẹ̀ èkó alhaji barau jibrin olóyè adébáyọ̀ adélabú sẹ́nitọ̀ abubakar bagudu adégbòyega oyètọ́lá olóyè sunday dare àwọn orí adé ń kalẹ̀ ní ọ̀ọ́ni tìlú ilé-ifẹ̀ ọba adéyẹyẹ ní ìtàn ògúnwùsì ọ̀jájá kejì olùbàdàn àti ilẹ̀ ìbàdàn ọba mahood ọlálékan balógun àlí àti olúgbọ́n àti orílẹ̀ ìgbọ́n ọba francis olúṣọlá àlàó tó ń ti àwọn èèyàn míì nírètí sì wà wípé wọ́n ṣetán láti péjú pésẹ̀ síbi ètò ọ̀hún ẹ ṣeun ṣeun tẹ́ ń gbọ́ wa ìkànnì Fresh FM lẹ́ṣiwà ajá àbálẹ̀ ìròyìn náà ni ló sì ń tẹ̀ sọ́wọ́ wájú. àwọn ọmọ kéékèèké tí wọ́n sì wà lábẹ́ ọdún méjìlá tí wọn ò sí ń sùkúù lásìkò tá a wà yìí látàrí ìṣẹ́ tòun ti òṣì àti ebi ọ̀pàgbàfọ́ mẹ́kẹ́ tí èèyàn fi rántí ìyáláyà rẹ̀ lọ́nà ọ̀run wípé ah èmi ọmọ òde lọ́wọ́ yaba tó báyìí tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mílíọ̀nù mọ́kàndínlógójì thirty nine million ń làwọn ọmọ tí wọn ò sí ń sùkúù lọ́wọ́ tá a wà yìí ìṣẹ́ àtòṣì ebi ń pa wọ́n kò tún sówó láti rán wọn lọ sùkúù iná ni wàhálà tó wà fún wọn ìjọba àpapọ̀ ló ṣàlàyé pé láìpẹ́ láì jìnnà ọ̀rọ̀ wọn yóò padà gbọ́ ọ̀rọ̀ wọn yóò padà dádùn torí àwọn àtó ti ń lọ láti lè mú kí nǹkan dẹrùn fún àwọn ọmọ bẹ́ẹ̀ kí ìtura kó ba lè dé bá àwọn òbí wọn náà lápapọ̀ ó yá o ẹja lọ tààràtà sí ojú ewé kẹjọ ìwé ìròyìn ti Nigerian Tribune ìròyìn tó wà lójú ewé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune ló ní í ṣe pẹ̀lú Fẹ́mi falana tó sọ di mímọ̀ yìí pé kí Bọ́lá Tinubu yéé fira rẹ̀ pé nǹkan tí ò jẹ́ o nítorí pé ó kù díẹ̀ káàtó ó sì kùnà nípa ti ìlànà òfin òǹjà fún ẹ̀tọ́ ọmọnìyàn ni tí sì ṣe agbẹjọ́rò tó gbójú tó gbẹ́nu Fẹ́mi Fálànà ló ní ààrẹ bọ́lá tinubu kó yéé pera rẹ̀ lálákòóso fún ọ̀rọ̀ epo bẹtiróòlù mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà nítorí pé bó ṣe fira rẹ̀ ṣe alákòóso fún ọ̀rọ̀ bẹtiróòlù lórílẹ̀‐èdè yìí kò bófin mu ìdí àtìtúmọ̀ ẹ jẹ́ kájọ nìṣó níbẹ̀ ètò pàtàkì fífi ìwé kan lọ́lẹ̀ èyí tí wọ́n ṣe lórí pé bí nǹkan ṣe dagun ní apá tilẹ̀ adúláwọ̀ tí ọ̀jọ̀gbọ́n Moses Ọ̀chọ́nù léyìí tó kọ ibẹ̀ ni Fálànà ti gbé sọ̀rọ̀ yìí pé a ti gbọ́ pé Bọ́lá Tinubu ti tún pera rẹ̀ ní alákòóso fún ọ̀rọ̀ pẹtiróòlù náà ipe ńgbà tó fira rẹ̀ ṣe alákòóso fún ọ̀rọ̀ epo pẹtiróòlù lórílẹ̀‐èdè wa Nàìjíríà ńṣe ló dàbí ìgbà téèyàn gbé erin lórí tó tún fi ẹsẹ̀ wá ẹ̀rẹ̀ kiri ó yẹ kí ààrẹ orílẹ̀‐èdè yìí kó yan ẹni tí ó wà fún alákòóso ètò epo pẹtiróòlù ni kì í ṣe ipò òun ló yẹ kó tún wà nípò ó ní ẹni tó bá sì gbọ́dọ̀ jẹ́ alákòóso iléeṣẹ́ ọba irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ sí iwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà gbọ́dọ̀ gbé e wò yí pé ṣógbà kàákàá tó lẹ́ni tó yẹ kó wà nípò alákòóso wọn ni ẹ wá béèrè o lọ́wọ́ bọ́lá tìǹbù o níbo ni wọ́n ti yẹ̀ ẹ́ wò ní iwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà kó tó di pé wọ́n fi wọ́n buwọ́ lù pé òun ni kó jẹ́ alákòóso fún ètò pẹtiróòlù wọn ni eléyìí kù díẹ̀ káàtó tìǹbù yéé pera rẹ ní nǹkan tó jẹ́ mọ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ni ọ́n ó e ṣe alákòóso fún ọ̀rọ̀ epo pẹtiróòlù o ẹ tètè wá wọ̀kọ̀ fi ṣàdá ẹ̀yìn tẹ́ wà lágbọ́nrin ọ̀rọ̀ wọ́n ní iléeṣẹ́ epo orílẹ̀-èdè wa nàìjíríà náà wọ́n ló jẹ gbèsè gbèsè tí wọ́n sì jẹ orílẹ̀-èdè yìí ó jẹ́ bílíọ̀nù márùndínlógójì ó lé ègbọ̀njẹ̀ mẹ́ta owó dọ́là thirty five point three billion dollars iná ni owó tó jẹ wọ́n gbèsè tó jẹ wọ́n òbítíbitì gbèsè yìí ni wọ́n ṣe ṣàlàyé pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tí orílẹ̀-èdè nàìjíríà tí iléeṣẹ́ epo wa bá ń jẹ orílẹ̀-èdè nàìjíríà náà lówó bí NNPCL bí wọ́n ṣe ń jẹ nàìjíríà lówó lásìkò yìí tí alákòóso ọ̀rọ̀ epo pẹtiróòlù sì tún jẹ́ ààrẹ báwo la ṣe sọ ọ́ di mímọ̀ pé ààrẹ o wàá jẹ́jọ́ o ó jẹ iléeṣẹ́ ó jẹ orílẹ̀-èdè nàìjíríà lówó epo iye báyìí kàṣá báyìí kàwòdì tó sì jẹ́ pé iléeṣẹ́ epo bẹntiróòlù nnpcl òun ló jẹ wá lówó ṣùgbọ́n alákòóso tó wà ńbẹ̀ àṣẹmáṣe é lù ẹran baálé lẹ fi ibẹ̀ tí í ṣe ààrẹ wọn ni wọ́n ti ṣerú ẹ̀ kò lè wẹ́ẹ̀kì ẹ tètè wá alákòóso míì kẹ́ ẹ fi sí agbọ́nrin epo bẹntiróòlù lórílẹ̀‐èdè wa nàìjíríà bọ́lá tinúbú kọ́ ló yẹ kó wà nípò gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ epo pẹtiróòlù níwọ̀n ìgbà tó ti jẹ́ ààrẹ fún orílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn nigerian tribune ló gbé tẹ́ ẹ bá tọ́ ṣàṣà lọ sí ojú ewé kẹjọ rẹ̀ ẹ bá ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn níbẹ̀ ẹ já wá lọ tààràtà sí ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀wẹ̀wẹ̀wẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ wa rèé o adúpẹ́ o fún ìròyìn ayọ̀ èyí tó ń ṣẹlẹ̀ ojú ewé kẹrin ni ìròyìn ayọ̀ ọ̀hún wà ìwé ìròyìn nigerian tribune ìyín nígbà tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ òmùẹ̀rọ ṣèyí mákindé ọjọ́bọ̀ thursday àná iná ló lọ́ọ́ fa ọ̀pá àṣẹ lé asẹ́yìn ti ọgbọ̀n ọba ọláwálé oyèbọ́lá nígbà tó ń fa ọ̀pá àṣẹ lé babalọ́wọ́ láàfin rẹ̀ wípé kábíyèsí o tó àdúpẹ́ o ìgbà yóò tù wá lára eku abé ké bí eku ẹyẹ á ké bí ẹyẹ ọmọ èèyàn náà sì fọhùn bí ọmọ èèyàn ìgbà yìí kì í ṣe ará tàbí ọmọ ìlú ìsẹ́yìn nìkan ni ó tù lára gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ àti ilẹ̀ kóòtù òjire lápapọ̀ ni ó jọ tù wá lára papọ̀ kété tí wọ́n fa ọ̀pá àṣẹ lélẹ̀ lé baba lọ́wọ́ tán wọ́n sọ di pé tọ̀ má ṣe àti ṣe ó wà o torí pé ibi má ṣe téèyàn bá ṣe òfin lèèyàn lù wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n tọ́ baba sọ́nà ìpètò báyìí kàṣà báyìí ká òdì níṣẹ́ ìdàgbàsókè ìlú ló yá kánkán ó gbọ́dọ̀ jẹ́yìn lógún jùlọ wọ́n tọ́ka pé lára àwọn iṣẹ́ tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó lè fi ṣe àtìlẹ́yìn fún apá ìsẹ́yìn láti mú kí ìdàgbàsókè tó yá kánkán kó dé bá ibẹ̀ ní ọ̀rọ̀ ti fásitì èyí tí wọ́n gbé ẹ̀ka rẹ̀ wá síbẹ̀ yìí ti ládòkè akíntola yunifásitì tí wọ́n gbé wá sí ojú òpópónà Asayin Road tó wà nílùú Sanyìn báyìí wọ́n ní ara rẹ̀ náà rèé àwọn ọmọ sùkúù tó bá ń lọ sùkúù ńbẹ yóò lè jẹ́ kóríyá fún àwọn ọmọ tó wà ńlé ńbẹ láti lè jẹ́ káwọn náà kàwé ètò ọrọ̀ ajé wọn yóò lè gbéra sọ àtàwọn iṣẹ́ takuntakun míì èyí tí wọ́n ń ṣe lójúpọ̀nà àti lè mú kí nǹkan kó túnbọ̀ rú gọ́gọ́ fún ẹkùn agbègbè Ìsanyìn wọ́n wá ní àwọn ọba aláyé kan wà tí ọ̀pá àṣẹ bá ti dọ́wọ́ wọn tí wọ́n ti dé ọ́fíìsì báyìí wọ́n ní í ṣe ni wọ́n máa bùgàdà sọ́tún bùgàdà sósìn wọ́n ní ẹ wá gbọ́ o kí ọba má pàṣẹ fún ẹnikẹ́ni láti máa lọ wakùsà lọ́nà àìtọ́ o ìjọba ń lò ní ìwakùsà ìjọba ló sì làṣẹ rẹ̀ lọ́wọ́ o ibi tí wọ́n bá ní kí gbégbé ó gbé ní kí gbégbé ó gbé ibi wọ́n bá ní kí gbégbé ó má gbé kí gbégbé má wulẹ̀ tàtàrégé lọ sí ẹkùn agbègbè bẹ̀ lára àwọn èèkàn kùgbù tó wà níkàlẹ̀ ńbẹ̀ ńlágbérí olúwo ti ìlú ìwò ọba abdulrasheed akànbí wọ́n ní ìkànkùgbù ọba alayé yìí ló wá láti ìpínlẹ̀ ọ̀ṣun pé tọ̀ àjọ wà náà ní àjọ lẹ̀pọ̀ ní kí nǹkan sì lè da ńlájọ wà fúnra wa fún nébọ̀nébọ̀ ni ẹ kú oríire náà o oyè àmọ́rí o ẹ sì lò ó pẹ́pẹ́pẹ́ ẹni tí í ṣe igbákejì gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni báyọ̀ lawal ẹni tó ti fi ìgbà kan ànárí jẹ́ igbákejì gómìnà ńlẹ̀ yìí ahmed gbadamọ́sí moses adéyẹmọ iyọlá ọládòkun sẹ́nẹ́tọ̀ fatai buhari ọ̀nàrẹ́bù shina pella ọ̀nàrẹ́bù shina oyèdèjì ọba tajudeen ajibola eh, ti orílẹ̀ ti orílẹ̀ igbọ́n ọba francis alao ọba ọ̀kẹ̀rẹ̀ ti ìlú saki ọba khalid ọlábísí àtàwọn èèkàn kùgbù míì náà ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀ pé tó kábíyèsí ìgbà rẹ yóò tù wá lára o wọ́n ní bí wọ́n ṣe wá ń ṣe ààtò ìgbọ́pàá àṣẹ létí asẹ́yìn ti ìlú ìsẹ́yìn lọ́wọ́ ni wọ́n ní ètò ìgbọ́pá àṣẹ fún ọba àlàyé míì náà yóò tún wáyé ní ti ògbómọ̀ṣọ́ wọn nígbà wọn bá ń ṣe ti ògbómọ̀ṣọ́ náà tí wọ́n ti bẹ̀rẹ̀ kùkù kẹ̀kẹ́ kùkù kẹ̀kẹ́ rẹ̀ tí ó wáyé lọ́jọ́ ṣẹ́gun Tuesday wọn ni tí ògbómọ̀ṣọ́ ìgbésẹ̀ tó ń tiẹ̀ tún fi bẹ̀rẹ̀ ń tiẹ̀ ìgbésẹ̀ tó tún kà sí àrà ni ètò ìrónilágbára oní mílíọ̀nù àádọ́jọ owó náírà ìní wọ́n tún gbé kalẹ̀ láti fi bẹ̀rẹ̀ kùkù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kùkù ti ìgbé ọ̀pá àṣẹ tiẹ̀ fún láti pé bó ṣe fẹ́ gorí ipò báyìí ètò ìrónilágbára iná láfikún iná ló wà lójú ewé kínní àti ìkẹjọ ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde lónìí ẹjẹ adákánsán ká lọ sójú ọjà náà ajá àbálẹ̀ ìròyìn òun tẹ̀síwájú ẹ̀kú ìkàlẹ̀. arákùnrin Wasiu Sulaiman ẹni tí í ṣe coordinator Ward six. fún sọ̀rọ̀ sókè díyàlẹ̀ amin dé ìmọ́lẹ̀ ó ń dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù daoud akànní ọ̀làlérè di aliamin ẹni tó ń sojú ẹkùn ìdìbò ìbàdàn north west nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ fún oore ńlá tí wọ́n ṣe láti pèsè solar light sí gbogbo agbègbè ward six eléyìí tó wáyé lánàá òde yìí ti ṣe ọjọ́ kẹrìnlá oṣù kejìlá ọdún 2023 tá a wà yìí bákan náà wọ́n tún ṣe ètò ìrónilágbára owó empowerment fáwọn èèyàn káàkiri ward six eléyìí tí wọ́n sì tún ní lọ́kàn láti ṣe fún gbogbo wọ́ọ̀dù mọ́kọ̀ọ̀kànlá yíká Ìbàdàn North West ìgbésẹ̀ ọ̀hún ó jẹ́ ìwúrí ńlá fún gbogbo èèyàn kọ́lọ́hún ọba aláàánú kó jẹ́ kí wọ́n ṣe àṣeyege lórí ètò ìṣàkóso tí wọ́n wà sọ̀rọ̀ sókè dí Al-Amin ti dé ìmọ́lẹ̀ dé. àjàbalẹ̀. tipẹ́tipẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ ti ń léwájú nínú ohun gbogbo ṣèyí mákindé tún di gómìnà tán iṣẹ́ ìdàgbàsókè rẹ̀ yìí ó ń peléke sí ni mélòó gan la fẹ́ kà lẹ́ka gbogbo àmọ́ bí gbẹ́dúgbẹ́dú bá ń gbẹ́dú lọ́wọ́ gbẹnugbẹnu a sì máa ṣiṣẹ́ ọwọ́ wọn ọ̀rọ̀ ọgbà ìgbafẹ́ agodi garden táwọn tọrọ òye ń fòdì ẹnu sọ níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ málàyé wá garden ó bá tàwọn orílẹ̀-èdè àgbáyé yòókù mu kó sì sọ́dà garden of international standard níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ dáwọ́lé yàtọ̀ sẹ́yìí tọ́jọ́ ti lọ lórí ẹ̀ tí ò ìdàgbàsókè tí ó bá agbègbè Agodi Garden ní kíkọ́ ilégbèé ìrọ̀rùn láti mú kíbẹ̀ ó wuyì kópin ó sì dé bá ìwà ìjàmbá tí ń fìgbà gbogbo wáyé nínú igbó agejù tí ń bẹ̀ ń bẹ̀ láì gegi ibẹ̀ nígekúge tíbẹ̀ ó sì ṣe é rìn ní tọ̀sán-tòru láì sí fòyà kankan ìjọba Ṣèyí Mákindé ò ṣetán àti wó ọgbà Agodi Garden tàbí kó kúrò níbi tó wà bí wọ́n ṣe ń pariwo iṣẹ́ ìdàgbàsókè ọ̀tun tí ó fẹ́ ibẹ̀ lójú pẹ̀lú àfikún àmúyẹ mèremère ló ń lọ lọ́wọ́ ń bẹ̀ ẹ má gbọ́ tẹ́lẹ́gàn o oníṣẹ́ ni ká kíkú iṣẹ́ ìkéde yìí ló ń dé sétí gbọ́ látọ̀dọ̀ Ọ̀yọ́ State Ministry of Lands Housing and Urban and development. látìgbà tí bàbá wọgùnlọ́lá ti gbórí ẹlẹ́mọ̀sọ́ wọ̀lú láti ń jẹ sọ̀hún nílùú ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ tún fìtàn balẹ̀ nígbà tọ́ba wa His Imperial Majesty ọba Gandhi Àfọlábí Ọláoyè òrùmọ̀gẹ̀gẹ̀ kẹta bá ń gba ọ̀pá àṣẹ látọwọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ His Excellency Engineer Dr. Olúṣèyí Mákindé FNSE lọ́jọ́ ṣẹ́gun ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún tá a wà yìí lójú gbogbo àgbáyé nílùú ògbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ ní déédéé aago mẹ́wàá àárọ̀ ògbómọ̀ṣọ́ ajílétẹ̀ ọmọ àfògbójà níbi wọ́n ti ń fa pé ewúrẹ́ jẹyàn fi ta àgùntàn jẹ́ka níbi wọ́n ti gbé jẹ́ka kó tó mú kọyan gan lé ogun òjàjà kó kó wọn rí lógbómọ̀ṣọ́ adẹnu ọkọ̀ á sinmi ẹ kú oríire o olùkéde ìgbìmọ̀ tó wà fétò oyè jíjẹ nípínlẹ̀ ọ̀yọ́ gbogbo kọ́lékọ́lé àtàgbàlékọ́ ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ ẹ bá ń fetí sí. torí pàlàyé inú rẹ̀ níṣẹ́ lọ́dà bíi abc pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. òrùlé jẹ̀rá àdìtò jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá àdì. bóòrùn ràn minimini lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá àdì bu ọmọ tutù. ó tún bu ẹwà òun iyì kólé tí ó sì aṣojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀‐èdè nàìjíríà fún iléeṣẹ́ tó ń ṣe gerard roofing system tó jẹ́ stone coated látòrílẹ̀‐èdè new zealand tó wá pẹ̀lú warranty àdọ́ta ọdún gbáko lọ́ọ̀sẹ̀ nílò láti dààmú lọ sílùú èkó mọ́ àwọn kọ́lékọ́lé àtàgbálẹ́kọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di truck wọlé sí laola mega top concept limited adex road orogun express òpópónà márosẹ̀ ọjọ́ nílùú ìbàdàn ni wọ́n kalẹ̀ sí zero eight one eight five four eight one one one three ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ọ̀gá mi máa ló sì gbẹgẹrẹ gbẹrán mi lómi bẹ́ẹ̀ ọ̀gá mi máa ló sì gbẹgẹrẹ gbẹrán mi lómi ìgbé ayé yìí ló yẹ mi gẹ̀rẹ́ tó dẹ̀. Legends are stories believed as fictitious, but they are true. One of such legends is the story of Yinka Yefele. Doc Productions, formerly Eda Theatre, presents Aye the Musical. The story of Yinka Yefele, written and directed by Shegun Olujobi Sr., managed by Babatomishi, featuring dance by Olatuntu Simbaos. Aye the Musical. Date is Sunday, December 17th, 2023. Venue is Jogo Event Center, Ring Road, Ibadan. Time is 2 p.m. Regular 2000, VIP 5000. 10,000. VVIP 10,000. Sit on a table 20,000. And table for 10 200,000. Get your tickets at Fresh FM and at BBT Lounge. Slots are available for sponsorship and advertisement. Call 0706 672 0706 672 0851. Media partners Fresh FM, Blast FM, T1T1 Radio, Broadnet TV, Print Arena, and Lipix Photography. Aye, the musical. Don't miss it. jẹ́ kí n lè fọ̀rọ̀ ayé mi máa pìtàn. ajá balẹ̀. látojú ọjà ajá àbálẹ̀ ìròyìn ó sì ń tẹ̀ sọ́wọ́ iwájú láti agbọ́nrin pápákọ̀ òfurufú orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti jẹ́ ó di mímọ̀ gbangba gbangba yìí pé ẹ wá ìjọba orílẹ̀-èdè nàìjíríà tún sọ ọdún mọ́ pé àwọn tí ó sì tún lọ sí lágbọ́nrin yìí wọ́n pọ̀ o tá a sì gbaṣẹ́ lọ́wọ́ wọn torí wọ́n ṣẹ̀ tún gbaṣẹ́ lọ́wọ́ àwọn lọ́gàálọ́gàá dàrẹ́kítọ̀ dàrẹ́kítọ̀ míì náà wọ́n ní àwọn aṣemáṣe kan wà èyí tí wọ́n ṣe àwọn kan nu wọ́n sì ti kówó òlùmí bíi ti kàlùkàlù nígbà wọ́n sì ti jẹ mọ́ ẹ pọ̀nmọ́sùn ó di dandan kí màálùú fọkànjọ́ òrùlé wọn iná lè tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ń ṣe fún wọn lásìkò yìí tí wọ́n ṣe ń gbaṣẹ́ lọ́wọ́ wọn wọ́n ní alákòóso fún ọ̀rọ̀ pápákọ̀ òfurufú wọ́n ní àtòhún àtàwọn olùdarí gbogbo tí wọ́n wà ńbẹ̀ lájọ ti nama ncaa nimet e àti nǹkan míì báwọn lọ wọ́n ti sọ ọdún mọ́ pé ẹ ṣàṣe o wọ́n ní alákòóso yìí sọ ọdún mọ́ fún wọn ya, ilé gbogbo yín ẹ̀yin olùdarí gbogbo wọ̀nyí ẹ máa lọ ẹ máa lọ ilé ti yá wọ́n ní ohun tó fà á tí ẹni tí ń ṣe fún ọ̀rọ̀ pápákọ̀ òfurufú àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pawọ́pọ̀ tó fi gbaṣẹ́ lọ́wọ́ àwọn dàrẹ́kítọ̀ dàrẹ́kítọ̀ yìí wọ́n ní wọ́n ti jẹ àwọn owó kan níjẹ gbèsè òkàn mi níjẹ mọ̀yábá níjẹ jẹ pé ta ni ó mú mi kódà bí wọ́n ṣe wá ń gbaṣẹ́ lọ́wọ́ wọn wọ́n ní wọn ò ní lọlé lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ o àjọ EFCC ó ti ń dẹná lọ bá wọn lọ́kọ̀ọ̀kan òjèèjì pé tó gbogbo yín tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ yín kì í ṣe pé wọ́n gbaṣẹ́ lọ́wọ́ yín kẹ́ ẹ máa lọ lé tààràtà báyẹn náà EFCC yóò tọpinpin lórí ọ̀rọ̀ yín láti lè mọ bó o ní ìwónú yín labíyá rẹ̀ sì ń já pínpín tó sì kó owó pápákọ̀ òfurufú orílẹ̀-èdè wa nàìjíríà tàbí agbọ́n ibi tó wà tó kó owó bẹ̀mí bíi ti kàlùkàlù. lójú ewé kọkànlá ìwé ìròyìn ti fangad yìí kan náà ní ìròyìn ti nnamdi kanu ńlọ́wà kò ṣeé pa kò ṣeé jù lóògùn bọ́rọ́bọ́rọ́ ní bọ́ ọ̀rọ̀ kanu nnamdi nnamdi kanu wọn ni òní ni wọ́n mọ ibi tá a bá ń rè lórí ọ̀rọ̀ nnamdi kanu nígbàtí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọn ó ṣàlàyé ọ̀rọ̀ yìí pé kí ni wọ́n fẹ́ ṣe gangan sí ọ̀rọ̀ ẹni tí ṣe adarí àwọn IPOB indigenous people of biafra IPOB Mazi Nnamdi Kanu wọ́n ní tí ọ̀rọ̀ rẹ̀ wá ti di kanajẹ́gbọ̀njẹ̀gbọ̀n sí ọrùn gbogbo àgbáńlá ayé báyìí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ti ìgbò World Igbo Congress WIC àwọn kan ti rọ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà pé ẹ dákun dábọ̀ ṣé wọ́n ti tú nnamdi kanu lẹ̀ níwájú ilé ẹjọ́ gíga tẹ́lẹ̀ kí ló dé tí wọ́n tún de ààbò àhámọ́ àwọn tó wà nílẹ̀ yìí àtàwọn tó wà nílé òkèèrè gbogbo wọn ni wọ́n panu pọ̀ ìpè wá ẹ tú kanu lẹ̀ ẹ jẹ́ kó máa lọ níwọ̀n ìgbà tí wọ́n ti wọ̀ tún kò sìn fún tí wọ́n sì rí i pé ṣáká ńlára rẹ̀ dá ẹ tú lẹ̀ èwo wá làbọ̀rọ̀ pàṣẹ láti ilé ẹjọ́ pé kí wọ́n tú lẹ̀ tí ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà sì tún de mọ́sà bí eku tí wọ́n wá ń fin wọn ni àbálọbábọ̀ gbogbo ẹ̀ òní ńlá mọ̀ nígbà tí ọ̀rọ̀ bá jáde láti ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà wípé ṣé kí wọ́n tú Nnamdi Kanu lẹ̀ nísànsán kó máa lọ àbí kó ṣì wà ní àhámọ́ náà síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ lọ tààràtà sí ojú ewé kọkànlá ìwé ìròyìn ti Vanguard tó jáde lónìí àmọ́ ìwé ìròyìn ti Nigerian Tribune ó gbé ìṣẹ̀lẹ̀ kan tó ní í ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ ìdigunjalè tó wáyé lẹ́ẹ̀kìtì iléeṣẹ́ ọlọ́pàá láti ìpínlẹ̀ èkìtì wọ́n ní ọkọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àti ọ̀kadà méjì ń làwọn ti rí gbà lọ́wọ́ àwọn adigunjalè léè tó jẹ́ pé wọ́n lọ ṣòro nínú ti. ìṣẹ̀lẹ̀ ìdigunjalè tó wáyé lọ́jọ́rùú Wednesday ní agbègbè ìkẹ́rẹ́ èkìtì nígbà táwọn adigunjalè lọ kọlu ilé ìfowópamọ́ ńbẹ̀ tí wọ́n sì ṣe àwọn èèyàn níṣe ṣùtá alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkìtì Sunday Abutu ń ló ṣe àlàyé ọ̀rọ̀ náà ní sísẹ̀ntẹ̀lé ló kọ alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá dáre ògúndáre ńgbà wọ́n ṣe àbẹ̀wò sáwọn ilé ìfowópamọ́ léyìí tí wọ́n kọlù náà lọ́jọ́rú Wednesday ń ló pa á láṣẹ wàá fún ẹni tí í ṣe olùdarí tó wà lágbọ́nrin bẹ̀ area commander wípé wá o iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹnu o òwò dé ọmọ aláṣẹ là àwọn adigunjalè tó wáá ṣòro yìí ẹ gbọ́dọ̀ tọpinpin gbogbo wọn pátá ńlá gbọ́dọ̀ rí lẹ́yẹ ọ̀sọ́kà nítorí bí wọ́n ṣe jẹ́ kí ẹ̀jẹ̀ àwọn èèyàn ṣòfò níjọ́ náà bí wọ́n ṣe ṣe àwọn èèyàn níṣekúṣe wọ́n ní ó jẹ́ nǹkan kan tó burú jáàyè àti owó tí wọ́n kó lọ àtàwọn dúkìá tí wọ́n gbé lọ níbẹ̀ ni ọ̀gá iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ti pàṣẹ wípé kí àlàáfíà jọba ní gbogbo tìbútòrò ìpínlẹ̀ Ondo àti ibi tí àwọn adigunjalè ọ̀hún tí wọ́n ti gbé ṣọṣẹ́ wọ́n wá rọ àwọn ará àdúgbò bẹ̀ náà wípé kí wọ́n máa bá káràkátà ètò ọrọ̀ ajé wọn lọ ètò ààbò tó mọ́ yányán ó wà fún tìbútòrò àyíká àti àyídà wọn àwọn tó wáá jẹ́ afurasí jàǹdùkú èyí tí wọ́n lọ dándàkúdọ̀ bẹ́ẹ̀ wò wọ́n ní gbogbo wọn pátá làwọn ò mú lẹ́yìn ọ̀sọ́kà tí wọ́n sì fojú winá òfin ìjọba nítorí pé wọ́n ti jẹ gbì ó sì ṣe dandan kí wọ́n kú gbì kódà wọ́n tún ṣe àlàyé láti iléeṣẹ́ ọlọ́pàá wáyé pé kì í ṣe iléeṣẹ́ ọlọ́pàá nìkan ló ń ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú ibi tí nǹkan dé dúró bí ó ṣe pé àwọn tó jẹ́ ọmọ ológun àwọn náà wà lórí iṣẹ́ náà láti jọ pawọ́pọ̀ kí wọ́n ba lè rẹ́yìn wọn olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò òròyìn sí gómìnà Yínká Oyèbọ̀dé òun náà ṣàlàyé ọ̀rọ̀ lọ́jọ́bọ̀ Thursday pé gómìnà Oyèbánjí ti bá àwọn èèyàn tó fara káàṣá níbi ti ìṣẹ̀lẹ̀ náà kẹ́dùn tó sì sọ mọ́ fún wọn pé gbogbo wọn pátá ni ìjọba wà ìgbésẹ̀ tí wọ́n gbé lórí rẹ̀ tó lákàkì àwọn tó wá digunjalè tó ṣòro tó ṣiṣẹ́ kíṣẹ́ ń bẹ̀ ọṣẹkọ́ṣẹ tí wọ́n wá fi yí ilé ìfowópamọ́ náà àwọn náà rí dájú ṣáká pé wọ́n jẹ ìyá rẹ̀ lójú dọ́sìnì lágbórin ti fásitì lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀dà àwọn não ń ṣokùnfà